ṣé ẹ rí òfin Mósè òfin Mósè ni mo tẹ̀lé tó sọ pé bí adìyẹ bá dà mí lágbo nù. àfọwọ́lẹ́yìn. aláìlọ. nǹkan tèmi mọ̀ ni mo ti sọ lẹ́ẹ̀kan yẹn. gbọ́ òkè báwo lè ṣe. bẹ́ẹ̀ mi sì fẹ́ bọ́ta báyìí kí n sì kéètì ni mo gbọ́rọ̀ mọ́ pàpàpàpàpà ọlọ́mọ sì mú wa mo bá sàṣàlà fẹ́mi ara mi. báwo ni o ṣe máa yìnbọn pọ̀ mọ́ mi láì ṣe láì rò ó. You really need to do something. The only thing tó lè mú ní èmi àti ìyàwó mi dùn ni kárí ẹni tó pa wá lọ́wọ́. ẹjọ́ bẹ̀rẹ̀ lọ ẹjọ́ ojú ìṣàánú mi ẹtí mi sílẹ̀ ẹjọ́ mi ọmọ bí mo ṣe débi bá ẹjọ́. ọmọkùnrin tó jọ ń tẹ̀léra wọn yìí tó mu kokéè yẹn ló bá ti bá àpọ̀jù ìjọba. mo sọ fún yín gbà mo náà tí mi ò tí fi kíní yẹn lẹ kíní yẹn máa ń le tó bá ti wọ̀ wọ́n lára tó bá máa ń le láti gbà. mímí gan dùn. ẹ ti wàá sàlẹ̀. torí ọjọ́ burúkú lọmọ burúkú ṣe ń connect. babe má ọ rí mọ́ra pẹ̀lú ẹ̀ ìwọ ti mọ èèyàn ó dẹ̀ jẹ́ èèyàn ó dẹ̀ ọdọ́ pé jàǹfààní èèyàn náà. who wan boy stone. who boy stone no fit boy iron movement. nǹkan tí mi ò like it. wo ó ti yé mi báyìí èmi náà sọ náà báwo náà ṣe máa kidnap èèyàn tí gate man ò ní wá involve. ẹ jọ sá ẹ ẹ má tẹ̀lé ọ̀rọ̀ ẹ ó ṣe títọ̀ kínní o. bẹ́ẹ̀ni ti wà ọ́n o. hello hello hello who is this again who is this again. ọ̀gbẹ́ni. please drive safe. sígbó yìí wọlé tá ń fẹ́ láyé tá ń fẹ́ kọ́ lùdò òmùwẹ̀dà ayé. ṣé fún jẹ́ kó mọ̀ wá ti máa gbọ́ gásì rúmọ̀ rúmọ̀ rúmọ̀ gásì o rúmọ̀ rúmọ̀ rúmọ̀ rúmọ̀ kan lẹ́wọ̀. kásìdé gbá pa ìrẹ́lódó yèmí ni gúnyán ìyẹn ọmọ odó ó fẹ́ gúnyán o kútùpà kútùpà ẹ̀sìn ìdóńdó kútùpà kútùpà ẹ̀sìn ìdóńdó. ṣé fún ṣé fún ṣé fún yẹ. fẹ́ ṣe fún ọmọ yẹn. gbásí gbásí gbásí yẹ. ṣẹlẹ̀ ah. kí ló ṣẹlẹ̀ ariwo lákàn gbọ́ kí ló ṣẹlẹ̀. Ah. Ah. olórí burúkú ọmọ adẹ́nìkẹ́ yẹn má ṣàǹfààní ọmọ táyé ẹ máa bàjẹ́ ọmọ tí ò ní ọmọ játijàti yẹn ni. ẹ kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀. mo bá lórí ibùsùn pẹ̀lú ọkọ mi ni. kí náà wá ń ṣe. ó dà pé ẹ gbádùn ó ń kọrin ni. ẹ̀gbọ́n ń gbọ́ ẹ̀gbọ́n mi wá lọ bọ́lọ́gbà. ó ti di bíbá yẹn kí lè wá ṣe sí bọ́lọ́gbà bọ́lọ́gbà. ó ti sá lọ. ẹ bá wa mú ọ. ẹ bá wa mú ọ. ìyá rẹ̀ ah! ẹ wá ẹ wá ah! kí ló ṣẹlẹ̀. Ah! ìbọn adẹ́nìkẹ́ ni ó ti ti ṣe bó ti ṣe ń ṣe. ẹ báwo ló ṣe ń ṣe. ṣẹfẹ́lẹ̀ mọ bó ṣe ń ṣe ni ìbíyàwó àdìo ló ka mórí àdìo tọ́jú bára wọn lájọṣepọ̀ lórí ibùsùn wọn. òun jẹ́ kó yé mi pé ìyàwó àdìo ó ká adẹ́nìkẹ́ àti àdìo mórí ibùsùn wọn tọ́jú ń bára wọn lájọṣepọ̀ nínú ilé wọn. bẹ́ẹ̀ ni tí mo fojú mi rí báyìí ni. irú obìnrin wo leléyìí ọmọ oníranù onídọ̀tí játijàti. bẹ́ẹ̀ ni onídọ̀tí ni onírùnkùnrin ni. ṣọwárí ní ìtí adénìkẹ́ ṣe yìí ní ìtò ṣe tí mo gbọ́ sí tí mo wà ládùúgbò tó fi ṣerú ìtò ṣe yìí adénìkẹ́ ti họ́bó nínú ìlú yìí èní ló máa fi ṣàṣemọ́ níṣó bẹ́ẹ̀. ẹ bá wà kó o. ó ti ní dáhùn. ètò ìjọtẹ̀rù bí kànga àkùrọ̀ ní bọ́ ṣé kì í ta ẹni. adénìkẹ́ o tí o fẹ́ sọ pé o rí mi ni kí ni. àtijọ́láyà àtijọ́láyà. kí ni. èmi nídé gan ẹ sì ti ajá ńláyà kí nídé. Adéníkẹ́ <laughs> ìwọ ládùúrò ọ̀rọ̀ tí mo ti ń bẹ̀rẹ̀ sọ látijọ́ ńjọ́ yìí eh, mo sọ fún amúnikò gbà fún mi pé mo nífẹ̀ẹ́ rẹ mo ti ń gbọ́ ròyìn rẹ nígboro wọ́n ló dùn àmọ́ ìròyìn ò táfojú bá a jẹ́ kí mi náà tọ́ ń bẹ̀ jẹ́ kí n jẹ́ ń bẹ̀ Adéníkẹ́. kò sí fún yín yóò dé kẹjẹ rí mú mi ṣé yín lọ́wọ́ à ń sọ ni. ọ̀rọ̀ rẹ ti yé mi mo mọ ti ń sọ ọ́ jẹ́ kí n sọ fún ọ tó bá jẹ́ tòwó owó wà kò sí ní tó fẹ́ tí ì ní ṣe fún ọ ìfowó bẹ́ẹ̀ ṣe ìfowó bẹ́ẹ̀ lò wó. ìyá wọlé. èmi ni dé ah, èló gan lẹni tẹ̀ ń pe olórin kó wá sí fún yín. Ah. lémi adéníkè ó dáa sọ ohun tó fẹ́ ohun tó bá fẹ́ sọ fún mi. adéníkè ìbọn wa. Ah! ó yá nù yàrá yín ẹ̀jẹ̀ mọ̀ ọ́ lọ yàrá yín o. ẹjọ má bínú ṣe ẹ bá mi kófìrí adéníkẹ bá pa báyìí. adéníkẹ mọ ẹni tó ń jẹ bẹ́ẹ̀ ta ló ń jẹ adéníkẹ. ibi ilẹ̀ dúró sí i ọ̀nà bí ló dẹ̀ gbà. mi ò mẹni tó ń jẹ adéníkẹ adéníkẹ. ẹ má adéníkẹ. mi ì mọ. pẹ̀lú bóyá máa ń ṣe wọ̀nrọ̀wọ̀nrọ̀ tó ní òlì ẹ̀mẹ́ni tó ń jẹ bẹ́ẹ̀. Ah, ah. tí n bá fi lè mú adéníkẹ lẹ́ni lẹ́ni lẹ́ni èní ló máa jẹ́ àṣemọ fún èmi mo sọ bẹ́ẹ̀. ìdààmú wa dùn wá adẹ́nìkẹ́ o ìdààmú wa dùn wá ìrọ̀lẹ́ ni wọ́n ní lánàá wọ́n ní lónìí ṣé kì í gbóná ni wọ́n ní lánàá. ẹ jáde ìyá adẹ́nìkẹ́ ìyá òṣì tó bímọ òṣì tó bímọ ọ̀yà tó bímọ ọ̀rẹ́ ẹnu ẹ bọ́ síta káàdẹ̀ mú dání kí n pa bí ejò àìjẹ́ tí n bá wọlé wá bá yẹn máa rò para sán ni. ẹ jọ kí ló ṣẹlẹ̀ kí ló fariwo kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ rà kí ni wàhálà kí ló ṣẹlẹ̀ táriwo pọ̀ tó yìí. mi ò bá yín wí ẹ àkókò mọ̀ bóyá bẹ́yìn náà ṣe ṣe rádaràdà ń gbà tẹ wà ní kékeré nìyẹn nítorí pé yóò bá bọ̀ wọ́n nílé la ti ń kẹ́ṣọ̀rọ̀ òde. ẹ má sọ̀rọ̀ tí mi mi ò ń ṣe ṣàwáwù ẹ ṣó ti yẹ kí ló fẹ́ fà yẹn. ẹ fi ṣàwáwù sílẹ̀ olórí burúkú ọmọ tẹ̀bí má ṣàǹfààní ọmọ òfò aláyé bàjẹ́. àwọn gbẹ́gbẹ́ dàgbà jẹjẹrẹ ọmọ tẹ̀bí ò ń ṣọmọ òfò kò ń ṣọmọ àdánù èmi ò bá wọn bímọ ọ̀yà. <laughs> èmi ò bá wọn bímọ ọ̀yà ọmọ yóò ń ṣe ọmọ ọ̀yà ni mo bá lórí ibùsùn pẹ̀lú ọkọ mi. ẹ ẹ gbọ́. ayé mi ò àdéhìkì òòyì tó jáwọ́ kúrò ní gbogbo rádaràda ẹ́ tó jẹ́ wípé ṣe ló máa dójú tì mí tó ń fi mí ṣẹ̀sín ní gbogbo abúlé ẹ́ wọ́n tún ti lọ ká ẹ mọ́dọ̀ ọkọ wọn ẹ́ kí ló ń wá tó ló fẹ́ ṣe gbogbo eléyìí dà ẹ wo ṣé rí gbogbo wórówó tó tẹ́ ẹ̀ sọ yẹn kò bá èmi o lẹ́yìn ká ẹ pe adẹ́nìkẹ́ jáde kí n pa bí ejò ẹ̀ jẹ́ kí ìlú pa pátá kó má mi mọ́ kò sínú ilé kò sínú ilé kò sínú ilé kò sínú ilé kò sínú ilé ẹ kò sínú ilé ẹ kò sínú ilé mi ò parọ́. adẹ́nìkẹ́ ayé mi o ìjọ wo ládé ní kẹfẹ jáwọ́ nínú àpọ̀n tí òyò kò dá mi lákàdún ìjọ wo ló fẹ́ ṣíwọ́ nídìí gbogbo eléyìí ìjọ wo ló fẹ́ jẹ́ kí n nísinmi ah irú ayé wo ni mo wá yìí ṣé yín táwọn èèyàn wá kọ́ ni mo wá nítorí kò yé mi o. màmá ẹ wo bí mi ì rí adé nìkan o wọ́n ti wọ àárín ọ̀dẹ yìí mi ò rí wọ́n ti pẹ́pẹ́pẹ́pẹ́ kò dẹ̀ bọ́ta tó bá jẹ́ pé ẹ ti adé nìkan mọ́nú ilé ni <laughs> ẹ jẹ́ wá sọ nǹkan kan fún yín o kẹ́ ẹ bá mi jíṣẹ́ fún kẹ́ ẹ kì í nílò níbi tó ti ń gbọ́ níbi tí n bá ti pàdé Adéníkẹ́ wàhálà ti ṣẹlẹ̀ o ibikíbi tí n bá ti pàdé ẹ̀ máa rí i pé mo bá tiẹ̀ jẹ́ mo dẹ̀ fi ṣí ẹ̀ sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín kẹ́ wá bá mi jíṣẹ́ fún jẹ́ gbọ́ ẹ mi wẹ́ má bẹ̀ mí ó dàbọ̀. ibùdó ilé ìbáyìí lọ́jọ́ kú lọ́jọ́ sí ṣé mi ìfi kú fájé nìkẹ́ bá yín máa bá tèmi. ìwà ló ní adẹ́nìkẹ́ bí ẹni àpọ́kànjẹ kò wá sí wọ́n níbí irú olówó ní tirẹ̀ tí gbogbo ẹja pẹ̀lú wẹnu rẹ̀ kò máa yé mi yó ẹja àbùkù tán jẹ́ kí n jẹ́ lètò. bébí mi kí ló ń sọ. èmi wà òkè rẹ̀ yín kan. Ah, mo wà mo wà òkè. ojú yín tiẹ̀ dán ẹ̀yin máa always wà òkè ntí mo love aṣọ tẹ́wọ̀ ẹ kú mọ bọ́yìí múra ntí nǹkan tẹ́ fi ń jẹ gbogbo wọn gbòòrò ni. wo ìlú ò fara rọ <laughs> kí ni. lóòótọ́ ni àti pé pàápàá kí ló dé tí wọ́n ní o yọjú sí mi tó kàn ń gbé mi sọ́tún tó ń gbé mi sósì tó kàn ń yí mi yí mi yí mi yí mi kí ló dé. ẹ wo chief ẹ fi èmi sílẹ̀ ẹ wo time is money lọ́dọ̀ ti tèmi kò sáyé. Ah, ah pé mo wá síbí báyìí gan ọlọ́run ah, ẹ wúwo lọ́wọ́ mi ni o lọ́ọ̀kì yín tẹ́tẹ́ yín ó máa ń jẹ gan ó gbọ́dọ̀ jẹ ah, mi ò gbé láti rí seven seven seven is a number ó jẹ wọ́n bàjẹ́ ọmọ ọ̀tá ni chief <laughs> eh, àdásì máa jù fún ẹni mi ò gbá láti rí ah, bí mo ṣe ń jù wá lẹ́yìn tí ẹ̀jẹ̀ kó balẹ̀ ẹ̀kọ́ ń jù padà. bàbá àgbòrò lèmi náà. ẹ ti pẹ́nu gbòòrò ayé ti sọnù sí wọ́ọ̀dù. ọmọ darúgbó sí rẹ̀ àwọn ọmọ ọkọ ọmọ kún gbòòrò ah. mo mọ̀ pé wò ó sí lára wọn wà má wàá ṣe bẹ́ẹ̀ ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ wo ọmọdé kí ló dé tó ń gbé kíní ìsá káàkiri ẹ kí ló dé tó ń gbé sá. chief láì ṣe pé ẹ̀yin náà ti tọ́ mi wò ẹ ti tọ́ mi wò náà ẹni pé ọmọ dùn tán ni nà ah. ó ó wà jẹ́ kẹ́ ṣe nọ́mà fún mi ó yẹ kẹ́ compensate mi kẹ́ bà mí jẹ́ pẹ̀lú ó kẹ́ spoil mi ẹ wá ń ṣàhùn sí mi nǹkan tẹ́mi náà ṣe ń ṣàhùn sí yín nìyẹn o má ṣàhùn ah, mo sì libẹ̀ pa ni. wo mo ń ṣe project gbogbo owó tó wà lọ́wọ́ mi ni mo ń ná sórí project yẹn kò sówó ṣo fẹ́ gbọ́ mo ti lọ sí báńkì lọ yáwó torí project yìí kò sówó ni tó bá wà máa fún ẹ. chief jẹ́tẹ̀ èjìlá wà yìí new dispensation leléyìí ẹ change slogan yín kò sówó kò sówó ẹ change ẹ sí nǹkan míì. kò á ah! ní ìdàkà jábọ̀. àpèmọ́ra lèèyàn ń pè tèmi dire chief owó yìí wà ẹ wo ẹ lọ yá owó fún mi ẹ lọ gba àwọn owó fún mi bẹ́ẹ̀ ni mo sọ. ta ló máa ṣe onídùúró. ẹyin ẹni tó bá wù yín ni kẹ́ pè fún onídùúró. Ah! ọ̀nà tó ń ṣe onídùúró yìí tẹ́ bá fẹ́ lọ ṣe project yìí tí ò ń tán àwọn pọ́jẹ́tì tí òun tọ́ lẹ́mọ́ máa fi kó èmi lómi ọbẹ̀ jẹ́ nùgbọ́ ah, ìgboro ayé ọmọ ògbóró lèmi kọ̀ǹfàmù ẹ̀dẹ̀ mọ́ bóyá ń lọ ń gbòòrò. kí n lọ yáwó nítorí títí ẹ ó dáa àyìn ah, ò dáa mo ní fámílì ńlẹ̀ bẹ́ẹ̀ni ẹ rẹ̀ fẹ́ ṣe ṣìnà ń ta mi ò ṣe ṣìnà ṣìnà ẹni tó bá máa ṣe ṣìnà ẹ gbàgbé chief ó máa lówó rẹpẹtẹ dání ni ah. owó ló fi ń ṣègboro eh. ó tiẹ̀ jẹ́ kí n rántí chief ẹ jọ hundred mẹ́ta tí mo béèrè lọ́wọ́ yín for the past two months ńkọ́ ẹ ṣe pòun náà ni mo sọ fún ẹ yìí àní mò ń ṣe project gbogbo owó tó ń wọlé sàkáǹtì mi orí project yìí ni mò ń dà sí ṣé máa purọ́ fún ẹ ni tọ́pẹ́ ó mọ̀ mí náà mi ò lè purọ́ fún ẹ. bẹ́ẹ̀ ni. so ẹ dẹ̀ fẹ́ jẹ́ kí inú mi dùn kí n bá yín ṣeré. nígbà tó ń ṣe alákọ̀ọ́kọ́ ojú tó ti eh, mọ ní ilé. ọmọ àti reason tó yẹ fi spoil mi nìyẹn chief ẹ̀ ń ṣe mí bẹ́ẹ̀ nípa ọmọ tẹ̀ ẹ̀ ṣe pàdé ẹ̀ náwó fún mi èmi gan màá lùlù yín Ah, ẹ mọ̀ mí náà má ṣeré fún yín dáadáa. mo mọ̀ náà kó kó kó kó kó kí ló tẹ̀sẹ̀ wá ń gègé sẹ́yìn kí ló tẹ̀sẹ̀ ń gègé sẹ́yìn. ọlọ́run ló ní kó má lù mí bẹ́ẹ̀ ọjà bòmí jẹ bòmí jà ah, gbogbo òkúpa ni mo ti lò kó tó dé ìwọ ọmọdé má ṣe báyìí. ẹ lo lásán lè nìyí o ẹ wá ń dí ẹ lo lásán lè nìkan ra jókòó síbi tẹ wà yẹn èmi mo ṣe wà time is money kò dẹ̀ sáyè ó bá pẹ́ mi jù tí ẹ báyìí níbí báyìí àwọn ọ̀rẹ́ mi máa tọ́ wa bá àwọn onúgbòrò ayé lọ nìyẹn kò sáyè kankan. kí ni a ṣe bẹ́ẹ̀ yẹn ah, tó máa fi ṣe ah, má ṣe bẹ́ẹ̀ ayúrọ̀ má ṣe bẹ́ẹ̀ yẹn ah. ah, wàá wá fi mí sílẹ̀ máa lọ mo ti tan ac gbogbo ẹ ti tutù gbogbo ẹ ti sẹ̀ náà lókè níbo ló wá ń gbára lọ báyìí sí màá fún ẹ lówó ẹ pe aago yín kẹ pe àwọn tó máa ń yá yín lówó ẹ sọ fún wọn pé fẹ́ gbèsè hundred thousand. nítorí tó dé mi tèmi tọ́pẹ́ sẹ́mi òwò ọ̀tì ẹ̀ ní ẹ̀dẹ̀ nítorí ọwọ́ ọ̀tì ó tẹ̀ wọ́ ọ̀tì. chief tọwọ́ bá ti rẹ́dì kan ìpè mi èmi ò ráyè. má ṣe bẹ́ẹ̀ yẹn má lọ má lọ. chief ẹ má fọwọ́ pa mí lára gbogbo ẹ ló ah, ah, ah, oh. ẹ láìkì nǹkan tó dáa ẹ náwó ẹ lè ná owó. àgbálùmí náà bí hmm. ó bá ń ṣe tàbí sínú ẹ̀ nílà lọ́wọ́ ṣe. ẹ pàdé mi lẹ́nu bó wọ́n ni ṣe ọ̀rọ̀ ọmọ Adénìkẹ́ ń. ẹ Adénìkẹ́. ó ti gbà fún mi. ẹ ó ti gbà. Hmm. mélòó. ilé ló wá ń gbé lọ báyìí. ilé náà ní gbé lọ ibo ni kí n gbé lọ. ṣé wàá yẹ kó o ṣe báwọn. kí wàá ní kí n ṣe jẹ́ pé mi náà tẹ̀lé ẹ kí n tiẹ̀ máa kí n náà fàṣàkárì fáríjú ẹ. mi ìfẹ́ yìí o wa o fẹ́ máa jẹ nǹkan tí n jẹ ni mi ìfẹ́ yìí. mélòó wa ṣe bọ́ọ̀rọ̀ yìí. mi ò ṣe irú ọ̀rẹ́ yẹn mi ì ṣọ̀rẹ́ débẹ̀ yẹn. o oh, ṣọ̀rẹ́ bẹ̀ sáà ìjọba máa kò sí wàhálà mm, kò sí wàhálà. Adéníkẹ́ bó lọ̀rọ̀ wa. Èló ló sọ pé ọ̀sán. Ah, Adéníkẹ́, má tún máa kún àpò ẹ̀yìn. Àtijọ́ sọ̀rọ̀ àtijọ́ sọ́tì síbì kan. Adéníkẹ́. Wo bí èmi ò lè gba irú owó báwọn. Ah, ah. Ó kéré sí mi àti pé sọ́ọ̀mọ̀ pé mi pọ̀ jù yín lọ ni. Oh, èmi ò lè gbà o. Bí ó bá ń ṣe pé mò ń wò pé kíní abẹ́rẹ́ lè má dẹrùn, ó sí mi, ó yẹ kọ́ ọ mọ̀. Hmm. Bọ́ọ̀ bá tiẹ̀ dé bẹ́ẹ̀ rí ó yẹ kó ti máa gbọ́ pàdé ní kẹ̀ẹ́dùn irọ́ sì ni ọtí gbọ́ ròyìn ìyún ló mú ẹ fẹ́ débẹ̀. ọ̀rọ̀ gọ́gọ́ ló sọ̀hún ìpè adẹ́nìkẹ́ dùn èmi náà ti gbọ́ ròyìn rẹ èmi náà fẹ́ débẹ̀ mo fẹ́ láńbẹ̀. ó yẹ kó sanwó bọ́ ọ bá fẹ́ láńbẹ̀ ó yẹ kó sanwó rẹ̀ ó yẹ kó sanwó nígbà tó o ti gbọ́ ròyìn wọn ó yẹ kó sanwó rẹ̀. owó wa mọ tó ṣẹlẹ̀ ẹ ó dá ibẹ̀ fún un ẹ ń sọ di iye àpò méjì àbọ̀. kí ló ń pè báwọn owó bọ́ ọ bá fẹ́ dé àyìn hmm. tọ́ ọ fẹ́ tọ̀wọ̀ ẹgbẹ̀rún kan nígbà lọ́ọ̀ rẹ̀ ẹgbẹ̀rún kan báyìí tí ò dín nǹkan bò òun nígbà. owó owó mọ́tàsí ń fún ẹlẹ́gbẹ̀rún kan ń fún. ọ̀sẹ̀ ń sọ̀rọ̀ níbo ló fọwọ́kọ sí tẹ́lẹ̀ ah. hmm, wá gbọ́ o hmm. èyí sì mo fẹ́ sọ yìí ó pàtàkì sọ̀ọ́ lè tàtẹ́kanlẹ̀. ń ṣe kíní abẹ́rẹ́ sọ́gùn dáadáa sọ lè yí pa nítorí kì í ṣe ẹgbẹ̀rún kan tí n fẹ́ gbà lọ́rọ̀ rẹ ládùn tèmi o hmm. bọ́ọ̀sì e yí pa tó bà mí jẹ́ tó mú gbogbo bẹ̀ tó dàrú tó balẹ̀ ọba jẹ́ ìyún ládùn tèmi o. ṣé ẹ ṣùwárí tó ṣeun ń jẹ́ o mọ̀ pé ọkùnrin làdá ń bẹ fún sí. Hmm ọba ilé ṣe dáadáa yín tí ọ̀dà nù yín kò pé mi ò ráyè rádaràdà yín ráyè ó sì ọtí yá tí mo láń lọ báyìí ìyá bẹ̀rẹ̀ láti rí sọmú sọmú sọmú sọmú bàdí o sọ́ọ̀ni àwọn ìyàwó ìyàwó mi èyí ó gbà ọmọ ìyàwó rẹ lọ́wọ́ ẹ̀ gbà wọn lọ́wọ́ sori e don dey too much for you for dis house me no go gree for you ṣé èmi ló ṣe o tí ì rí nǹkan kan so ti gbọ́ mama mi ní gbà lẹ́nu ìyá Adéníkẹ́ come out here I want to see you come here now because me go kill this your pikin so mi oh oh mi ní gbà I will not agree mi ni gbà. Mama, this is your The way they do is sekuse. Or what you do they call it? Ahoy. My husband, where is he? Where can they do his sekuse with? You see, today, today, I go tear up. Today, today, I will put pepper everywhere. Torí Ọlọ́run o! Mo dáràn. Okay. Hey, Mama ọmọ ń jalè ló ń fẹ́ wọ́n ṣé ẹ fẹ́ sọ pé ẹ̀mọ wà burúkú tí ọmọ yín wù kiri gbogbo àdúgbò yìí ọmọ ń jalè ilé bá yé ọmọ yìí jẹ ẹ̀yin ilé bá yé ọmọ yìí tọ́pọ̀ bá ń jalè ẹ jẹ́ kó mọ̀ pé òun ń jalè ọmọ òṣìlẹ́bí màmá hmm. ọmọ òṣìlẹ́bí. Adélékè ṣé o ti rí báyìí ṣé ibi tó ti yẹ̀yẹ́ mi kiri tó ń dojú tì mí ṣé mo rán ẹ gbogbo ohun tó ń ṣe yìí ṣé o gbọ́ tọ́ mi wọ́n lébi náà mo bàjẹ́. bẹ́ẹ̀ ni ìwọ ló dẹ̀ fẹ́ bá yé ara ẹ jẹ́ fúnra rẹ̀ ẹ̀ bó kò jẹ́ tún dí ọ̀dọ̀ ọkọ ẹ̀ mọ́ kò ní dọ́rú ẹ̀ láṣàwò torí ọlọ́run wo ìkúnlẹ̀ mi hmm. mo bẹ́ẹ̀ ni ṣàánú mi. mama ó ti tó sẹ́ẹ̀tì gbọ́ you know because you be elder i go pardon her today since when i come this community nobody ever see me look for trouble abi you you see me trouble before good the next time she carry this her two left leg come my husband house come do kini i will kill am there i go bury am there you no go hear you hear me you hear me so. wo bí wojú mi dáadáa ṣe bó wojú mi mo mọ̀ pé ó mọ ọkọ mi ṣó rí ọjọ́ tí mo bá rí ìwọ àti ọkọ mi tàbí mo gbọ́ wípé ìwọ àtọkọ mi jọ dúró sọ̀rọ̀ wo bí ọjọ́ yẹn mo máa pa ẹ ni. òun náà jẹ́ ṣerú ẹ̀ kò jẹ́ fi aṣọ rú ẹ̀ ṣòro ah. jọ́jọ́ fẹ́ pa mí ni ṣé kí n kú fún ẹ báyìí ni tó bá fẹ́ kí n kú fún ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe tó ń ṣe ìkó má jáwọ́ kó nu àpótí òyò kó dábì lákàná. ẹyẹ ẹsẹ àwọn wọn ẹni tó yẹ kẹ mú wọn kẹ ya pẹrẹpẹrẹ ládùúgbò tó ti fojú mi rí. Ah, àṣé mi ò mọ tí mò ń ṣe ni ó yá lọ pè wọn wá kí n wáṣẹ lù wọn lọ pè wọn wá lọ pè wọn wá ò lóò lọ́rọ̀ ẹ kókó wọn. ìṣẹ́pẹ́wẹ́lẹ́ ní sáwọ́ ojú omi ìràwé lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ ní sáwọ́ àjàrà ojú omi adífáfólókun òkòtó ọjọ́ tó mi òkun òsè é bu bọ́jú adífáfólókun òkòtó ọjọ́ tó mi òkun òsè é bu wẹ́sẹ̀ ẹ̀rì yìí fẹ́ ẹ̀yìn ìyàwó ojú òní tìyẹn o ẹ sì jèrè màdé àmín ẹ̀rí wọ́n ní ọmọ ọ̀kan òní pòun òkú ìyá àti bàbá ẹ̀ ní òní jẹ́ o tí ẹ̀rí mo ti ń ṣe ọmọ yìí kì í ṣojú lásán o ah. ojú lásán kan ọwọ́ wà lára ẹ̀ ní o. Ah, ẹ wo bàbá mi èmi náà mọ̀ ẹ wò ọwọ́ tó wà lára ẹyẹ ẹ bá mi kó gbogbo ẹ̀ kúrò lára ẹ̀ pátápátá kó lè rí bí ṣe ilé ayé ẹ̀ ẹ́ wàhálà yẹn ti pọ̀ jù ìdójútì yẹn ti pọ̀ kò yẹ kí ẹ̀yin náà mọ bíbẹ sọ̀rọ̀ látẹ̀dẹ́dọ̀la ó yé eyín ẹ mọ bó ṣe rí ẹ mọ. wọ́n fẹ́ fọmọdé yìí ṣẹ̀sìn pátápátá ni wọ́n fẹ́ fi ṣẹ̀sìn pátápátá ni àmọ́ wọ́n ní bí ẹrù bá kọlẹ̀ tó kọ òkè ó níbi kan tá a gbé ká sórí eyín ṣe rí nǹkan tí a ṣe fọmọ yìí yóò gbé tutù ni. ètùtù la àwọn àgbà ètùtù àwọn àgbà ń bàbá parí iṣẹ́ ìta gbé sórí ìta gbogbo ọwọ́ kọ́wọ́ àpò lára ẹ̀ àmọ́ kó tó di pé yóò ṣètùtù yóò ní àwọn àsìjẹ kan tí ó kọ́kọ́ jẹ kó tutù yóò gbé tutù òní náà ni kò ní dọ̀la o èèyàn máa lọ lé tó bá di ọjọ́rọ̀ díẹ̀ èèyàn wá padà wá ẹjọ́ wá gbé tutù yìí òun á dú òun á dú èmi á wá padà wá ẹ padà wá èmi àti ẹjọ máa gbé ètùtù ni. ẹ jọ gbé ètùtù ni lálẹ́ ni alẹ́ lẹ gbé ìrànwọ yóò kọ́kọ́ jẹ àtijẹ kan náà. kí ló máa ná mi. ẹ lè fi ẹgbẹ̀rún méjì àbọ̀ lẹ̀. Ah, kí ni mò ń ṣe ẹ ṣáà gbà mí ẹ gbà mí gbogbo ohun tó bá máa tẹ bá máa bá mi ṣe fún àní kó wúlò fún rẹ kó wúlò fún èmi gan fún ara mi ẹ bí ó ṣe dẹ̀ wúlò fún mi kó wúlò fún rẹ ẹ ẹsẹ̀ yìí pọ̀ ó wúlò ó wúlò fún rẹ ah. ẹgbẹ̀rún méjì àbọ̀. ẹgbẹ̀rún méjì àbọ̀ nígbà tẹ́ ti dín àyún ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ó kàn balẹ̀. bàbá. kí ni. Ah! Baba, mo sáwọ́ bá ayé kẹ́ bá mi tún ayé mi ṣe ẹ̀dẹ̀ tó ń ba ayé mi jẹ́ sí i ah! ayé mi ò Adéníkẹ́ ah! Adéníkẹ́ bàbá yìí Adéníkẹ́ ẹ̀gbọ́n mi. <laughs> ah o ṣe god bless you o ṣe. ojú yín rèé ọjọ́ mẹ́ta ojú yín rèé. ọjọ́ kan pẹ̀lú mo ń bínú sí ẹ o mo ń bínú sí ẹ láti ìgbà tí mo ti lọ kó má tiẹ̀ lè béèrè mi kó má ràn yàn sí mi. Ah, ah. ṣé wọn kì í jíṣẹ́ fún yín. wọn ò jíṣẹ́ fún mi o anybody ò jíṣẹ́ fún mi lọ́wọ́ ta ni. Oh kò dẹ̀ wá sígbà tí mo rí mọ́mì tí mi ò béèrè yín o. mọ́mì ò jíṣẹ́ o mọ́mì ò jíṣẹ́ báwo ni inú mi dùn pé mo rí ẹ o ah, ah, inú mi dùn gan-an báwo ni everybody. ẹ wo olúwa ṣeun àlàáfíà ah, làwọn láfíà mo wà o. ojú ẹ ojú ẹ ló tutù yìí <laughs> ojú ẹ ń dán. àti mi ojú ló ń dojú lè. ojú ẹ ń dán. <laughs> Eh. báwo dẹ̀ ni. ẹ wo àlàáfíà ah, làwà o. ṣé dénìkẹ́ kọ́ nìyẹn dénìkẹ́. Ah, ah, dénìkẹ́ dénìkẹ́ tọpẹ ojú rẹ rèé. Eh, ó mà tọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú dé. òun lòún gúlò ló ti fresh yìí ṣé lóòótọ́. ayé náà. o ṣeun ọ̀rẹ́ mi. àìfà inú mi dùn láti rí ẹ o look so so beautiful. Oh, ṣeun <laughs> èwo pọ̀. <laughs> báwo ni mo mi ń kọ́ ìwọ náà ń kọ́ báwo lẹ́bí bọ́dì. àlàáfíà ni gbogbo wa wà. Ah, ah tèmi tó pé <laughs> màá tún máa rí ọ̀rẹ́ mi àbí. Hmm. <laughs> ọ̀sẹ̀ abuyẹ̀ pé abúlé dání. má bínú òkè ọ̀hún yẹn kò jẹ́ kí n rókè ibi ni ẹ má bínú sí mi. ọ̀dà sí àlà ṣé ìyá yín lọ wà. àmọ́ ah, ìwà mi báyìí. sí wàhálà ìyá mi ràn mí iṣẹ́ jẹ́ ìlọrin jẹ́ wọn yí padà wá bá wọn. Ah, ah. dénìkẹ́ dénìkẹ́ ó pọ̀ o dénìkẹ́ ti fa ìgòhùn ẹ ó pọ̀. kí ni kí ni ṣẹ́rí bó ṣe wà yẹn eh. ó ti di kán ó ti di kán tó ń jábẹ̀ bó ṣe wà yẹn. kán tó ń jábẹ̀ bíi ti báwo. Eh. kò sọ gẹ́dẹ̀ tí ò lè hàn jẹ bó ṣe ah, wà yẹn. Ah, ọ̀gẹ̀dẹ̀ láì ṣọ̀bọ ah, mi ò understand ní sùúrù má rọ̀ ṣe mi ó di kán tó ń jábẹ̀ kò sọ gẹ́dẹ̀ tí ò tún lè hàn jẹ. bó ṣe wà yẹn ọ̀bọ ni oníṣìnà ni aṣẹ́wó ni. ẹ eh? <laughs> tẹ bá ń gbowó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀ Ah, ah. gbogbo ilé onílé báyìí ló ti dàrú bó ṣe ń lọ yẹn. ní dénìkẹ́ yìí. Ah! tẹ bá ń gbọ́ dénìkẹ́ kan àbáyé kan òun ni. <laughs> lóòótọ́ ní ẹ̀ dénìkẹ́ náà hmm. bó ṣe wà yẹn hmm. ojoojúmọ́ ayé báyìí láwọn òbí ẹ̀ tó fi ń fi ojú lọ fi ń ṣe ìgbèrè oúnjẹ gbogbo ilé onílé pátápátá ló ti dàrú hmm. ọmọ ìbànújẹ́ gbà ní fáwọn òbí. ní dénìkẹ́ kan náà yìí àbí dénì ṣe wá rí ṣe rí tí wọ́n bá ti jàjà fún ní owó díẹ̀ báyìí ẹ ah! bá ń gbowó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀ owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀ dénìkẹ́ tó ń lọ yìí ni. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ó ah, ah. jẹ́ má fojú kéré mi sọ́ọ́rí ohun tèmi adénìkẹ́ ń gbà lábá yìí kò sọ́lọ́mọge náà tó fi dórí àwọn ìyá wa wọn lè gbárù ẹrù tèmi ń gbà. dénìkẹ́ ṣé bẹ́ẹ̀ náà ló ṣe kálá tó ní lémi eh. èmi máa dájú ah, <laughs> eh, eh. mo dájú pa. o tún kálá o tún dájú oh, bad girl eléyìí <laughs> dénìkẹ ṣe wọn kọ rẹ mi ni ẹ mhm. ó dẹ̀ wọn pa mọ́ra wa mm. ṣe lẹ́yìn tó bá ṣe gba àwọn nǹkan báyìí bí èlò tiẹ̀ lọ máa ń fún ẹ. a ah, ah, lọ bẹ wo tó bá ń gbọmọ alájẹ <laughs> èmi dénìkẹ ló ń pè bẹ́ẹ̀. lóòótọ́ ì máa ń tà gan-an sọdí àpò kan èyí ò máa ń sùn lọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ báyìí ni bí bá wá rí i pé ọkùnrin kan ń bẹ tí ń eh. wá mi tipẹ́ tó ti ń wá mi tipẹ́ bí n bá máa gbà báyìí àpò méjì àbọ̀ ní gbà ní ìtàkù ni. mo dáràn. bẹ́ẹ̀ ni mo sọ. five hundred naira. ẹ eh, ọ <laughs> ibẹ̀ kò sí. five hundred naira. bẹ́ẹ̀ ni lèmi fúnra mi <laughs> ó jẹ́ má fojú kéré mi. Eh. <laughs> sorry mm. bí n bá wá fẹ́ yarí kanlẹ̀ pátápátá mm. pé mo fẹ́ mo fẹ́ bínú tán orí ẹgbẹ̀rún kan báyìí ní ìdúró sí n sì lè ṣe irú rẹ̀ mẹ́jọ lójúmọ́. Ah. kódà mo lè ṣe mẹ́sàn-án. Ah. ọjà yín yá gan níbí o. rẹpẹtẹ ah, sọrí <laughs> mo bá tún wá lọ já sí kòókò ọpẹ ayé mi mọ̀ dá o sórí àwọn gèdè wọn ká má parọ́ wọn fi bẹ́ẹ̀ lòó lọ àpò kan àpò méjì lọ máa ń tàn ṣùgbọ́n sá sórí eré inú oko. mo dáràn. Tọ́pẹ́ eh, ọtí ṣerú rẹ̀ rí ah, eré inú oko eh. ìmọ̀ ń dùn ìyún máa ń dùn yàtọ̀ máa ń káyùn rẹ̀ pọ̀ ìmọ̀ ń dùn ìmọ̀ ń dùn mọ́ mi fèfèfèfèfèfè. lẹ́ni kì í má sọ̀rọ̀ mọ́ o ti bà lé ọba jẹ́. kí ni ah, mm-hmm. kò sí nǹkan kan. sọ̀rọ̀ ajá sí ni. bóyá mo já sí tán lẹ́ni kẹ́ ẹ́ wù mí kí n dá sọ́rọ̀ ajé ẹ̀ ah, pẹ̀lú gbogbo nǹkan tó kà á àwọn amú mi sí é e. lọ wá jẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin. dénìkẹ́ <laughs> ah, ah, ó jẹ́ kó já tán tí má ni mo fẹ́ dá sọ̀rọ̀ àjí ẹ̀ ó jẹ́ kó béèrè lọ́wọ́ mi pé lọ́nà wo ni. ọ̀dà lọ́nà wo. ṣó dẹ̀ mọ̀ pé èkó lèmi ń gbé ń tèmi ṣọ́wárí bí wọ́n ṣe jẹ́ village champion yìí bẹ́ẹ̀ làwọn ọkùnrin kan wà lẹ́kọ̀ọ́ tó ń wá ẹ̀ wọ́n wárú ẹ̀ wọ́n máa ń bẹ̀ wá ni wọ́n á ní tọpẹ́ ṣó o láwọn ọmọ yẹn lọ́wọ́ ah! ẹbí ọmọ kó tí wọ́n ja wèrè sí gbòòrò ojú tẹ́lẹ̀ ah, ṣé wọ́n ráwọn máa tí mò ń sọ yìí wọ́n ò tún wá ní ṣe nìkan ó dáa tó wá tó wá fowó bá tiẹ̀ jẹ́ kí ló ń ṣe ẹ́ ṣó ń jókòó ni. yín máa pa ẹgbẹ̀rún méjì. Ah, <laughs> wèrè ọmọ ó máa pa jù bẹ́ẹ̀ lọ. tọpọ padà sórí rẹ rí mi padà sórí o. <laughs> ẹni tí ọlọ́run àyàn kò pa mí. kò sí wàhálà hmm. ìmọ̀ tẹ̀lé ẹ lò ẹ̀fẹ̀ tẹ́lẹ̀ rí náà àwọn òbí mi hmm. wọn fẹ́ mi látàn èyí sì ní ah. dágbé fún wọn já máa rè kó. Ah, níkè má ṣèyẹn ah, má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ èmi máa tẹ̀lé ẹ lọlé máa lọ gba àṣẹ lọ́wọ́ wọn láti mú ẹ lọ sí èkó ọkàn wọn á lè balẹ̀. ọkàn ta ni ń balẹ̀ eh. láwọn tó jẹ́ pé wọ́n sọ pé mò ń dójú táwọn ń gbọ́ ṣé ìdójútì nù àbí mò ń mójútó ọrọ̀ ajé mi. àbá ò lè ṣe máa dojú tì wọn ọrọ̀ ajé ńlá lélẹyìí. yóò dà fún mi eh. àti pé Tọ́pẹ́ eh. ṣé kí n má tàn eh. kí n já ọ tán. <laughs> ọmọ wèrè eléyìí o wèrè nígá yìí o. sórí kì í ṣe owó tán fún mi òun lèmi nífẹ̀ẹ́ sí o ah. sórí kí n ní òun gangan gangan máa ń gbádùn rẹ̀ pọ̀ ó kúndùn èjì bẹ́ẹ̀ lọ. Ah, mo káyùn rẹ. sórí bí n bá lè rí ọkùnrin tó mèrè ṣe ah, ayé mi bàjẹ́ ah. tèmi tà. mo dáràn kí n rí ọkùnrin tó lè tẹ́ kanlẹ̀ dóò kó yí kó yí pa gbogbo orí mi ó dàrú. jẹ́nìkẹ́ ṣóun wá ìmì ni ṣóun gbogbo attribute tó sọ yìí èkó yá wèrè gan tó bá ń gbà àwọn ọkùnrin èkó ọmọ máa sá lọ àwọn eléyìí wọ́n á ṣe tán wọ́n á fún èjì. Ah, Adédìkan padà sórí rẹ ah, o. Ẹ̀mí àfẹ́ gbọ̀n wọ́n á yọ sí ẹ lọ́wọ́. Ah, orí mi sọre. Àwọn ilé máa ṣé wa máa gbọ̀n náà máa máa vibrate. Ìwọ bá wo. Ohun tí máa ń fẹ́ náà nù. Ọjọ́ eh. ohun tí mo mọ̀ ń jẹ́ jẹ́. Wọ́n á ṣe é bí kan jẹ́ ẹ̀ sí méjì ẹ ó tẹ ẹ lọ́rùn bẹ́ẹ̀. Ah! mo fẹ́ràn rẹ̀ pọ̀. dénìkẹ́ pa bí ó yà dìde tètè òótọ́ bá tiẹ̀ sọ pé ọkùnrin kan ló yà ṣòwò pé ó ah! fẹ́ ṣòwò. wọ́n fẹ́ òbí mo mọ̀ ń jẹ délé mi rẹ̀ rárá. ṣé lóòótọ́ ó yà rújú pa yé má yípa o má yípa o ó yà sí ẹ̀ bá mi kálá kala kala yé mo gbé ó yà wù àìkà wù àìkà fún wọn yé wù ah mo gbé mo gbé àwọn àìkà mọ má sì mo, má sì mọ má sì mọ àwọn àìkà mo ní ìlú tó wà ah kàdé yẹn ló ń bá kàdé o ó bá mi wà yé ìgbẹ́ mi àwọn àìkà olè ẹ ra ma ẹ pẹ́ fún wa ma ẹ kọjọ́ mẹ́ta báwo ni àdúpẹ́ fọ́lọ́run ẹdẹ kó tọ́jú wa. àwọn báwo ni ṣíṣe ń lọ. Ah, olúwa ṣe o olúwa ṣe báwo ni gbogbo èkó ṣé kò sí wàhálà ah, pọ̀. kò sí wàhálà ẹ ṣe mà <laughs> mọ́mí ẹ̀yìn ni mo wá rí mà ọ́. wá rí yín nípa ọ̀rọ̀ dẹ́rẹ́kì ni mo ṣe wá rí ẹ kò sí wàhálà. kí ló ṣe fún ẹ. Ah, kó má jẹ́ pé ó tún ti ṣe nǹkan kan fún wọn náà ni o. irọ́ irọ́ kò sí nǹkan kan mà nígbà tí mo dé sí abúlé èmi àti dénìkẹ́ àríra a dé sọ̀rọ̀ a sọ̀rọ̀ at length bí ọmọ ìyá ó dẹ̀ jẹ́ kí n understand pé ah, òun ò òun ò lábọ̀ tóun ṣe lábúlé òun kò rí rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ kiri ni ah, gẹ́gẹ́ bí ẹ̀yin náà dẹ̀ ṣe mọ̀ wípé dénìkẹ́ òun ṣọmọ kékeré ah, nígbà tèmi àti ẹ̀dẹ́ sọ̀rọ̀ mo ní èkó lèmi ń gbé o èkó ni mo ti ń ṣiṣẹ́ mo wá ní ó dáa tó o bá lè tẹ̀lé mi wá sẹ́kọ̀ọ́ màá wá ṣe fún ẹ mo ṣe ní pé kí wọ́n á bá yín pé kẹ́ lè yọ̀ǹda dénìkẹ́ fún mi mà. Ah, o fẹ́ mú nìkẹ́ lè kó. bẹ́ẹ̀ ni mà. adénìkẹ́ lè kó. bẹ́ẹ̀ ni mà. adénìkẹ́ ń gbọ́ ó máa lè kó. <laughs> bẹ́ẹ̀ ni. ṣé ó máa lè kó. bẹ́ẹ̀ ni. ti parí tó bá máa lọ tó bá ti fi lè fẹnu ara ẹ̀ sọ pé òun fẹ́ máa lọ kó máa mú lọ ni wọ́n yọ̀ǹda wo èmi pàápàá nísinmi ló mọ̀ pé èkó ń gbọ̀ bá dẹ́kọ̀ bóyá gbogbo rádaràda tó ń bá káńbì yẹn á jọ̀wọ́ ẹ gbogbo ẹ̀ torí èkó tẹ́jú èkó tẹ́jú <laughs> ah, èkó tẹ́jú o bóyá ṣe rábàràbà lẹ́kọ̀ọ́ àbálẹ̀ ah, ibi tí ò lérò ni. ẹ má lò ah, rí mo mi ilẹ̀ ṣíjú máa ń wá etí ẹ pé fún wa lágbára ọlọ́run bó ṣe wá rore kan yìí ohun rere máa máa wá eré rẹ lágbára Ọlọ́run o wà ní jẹ̀bi lórí ẹ̀ o lágbára Ọlọ́run ní jẹ̀bi o ṣe mo dúpẹ́ Ọlọ́run àti ìfẹ́. àmì ah. ẹ fún wa mọ́ mi o. wọ́n ti ṣe o. <laughs> tó ní ti yá náà nìyẹn. rush ọ̀rọ̀ máa pín díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ máa ka túwọ̀ tó bá ti rush wọ́n máa mọ̀ so ọ̀rọ̀ máa lọ díẹ̀ díẹ̀ olè tún dúró díẹ̀ so ìgbà tó bá tún yá pàtó ra mú ọ̀rọ̀ máa ka túwọ̀ so wọn ní mọ̀ kankan. ẹsẹ̀ ọmọ yẹn bẹ̀rẹ̀ sọ̀rọ̀ máa rọra máa rọra máa tó sọ ó dẹ̀ ń bí mi pé kí ló ṣẹlẹ̀ níbo ló ti mọ ọmọ tó ń rìn bí àkèrè yìí tó ń ṣe bẹ́ni tó fẹ́ dànù yìí. má o. ọ̀rọ̀ má jẹ́ kó gbọ́ akọ. kí ni òwe mi láti kìkì mi ní sùúrù mo mọ dáadáa ni àdúgbò kan náà tó ń gbé ní ìlú kí tó mú wa bí máa yè yé. ọ̀rẹ́ ẹ láti kékeré. gun ọmọ tó dà dénìkẹ́ lórúkọ yìí. kí ló kàn ń pẹ́ dénìkẹ́ ó sì tún kọ́ mi pẹ́ dénìkẹ́ mẹ́ẹ̀. Ah, wo bó ṣe ń rìn ẹ̀ràn. ní sùúrù ngbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ aṣẹ́wó ṣe jọ́kọlù dàgbà síbẹ̀ kò ní bá ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ bá ṣe ń ṣe tẹ́lẹ̀ ó ti wá di màmá ń sìn yín you can't dey talk. ọ̀rẹ́ mi get a nice girl. fi nice girl lẹ̀ hmm. irú ọmọ tó gbé wáyé ṣé lè ṣe irú iṣẹ́ táwọn ń ṣe ni ṣé lè já sí ni. tó kọ́kọ́ fi jẹ́ kó bẹ̀rẹ̀ conversation yìí eléyìí máa bá gbogbo ìgboro jẹ mo láti mú wáṣẹkọ pé kó tó bá yé wọn jẹ ń bẹ kó máa bọ̀ lẹ́kọ̀ọ́. ṣé pé ọmọ lójú bójú edé yẹn yàwó rẹ jù. ó yàwó rẹ jù wá lọ. irọ́ o. ìwọ báwo. yóò láre wàá gbọ́rò yín ẹ̀. ṣé o yàwó rẹ gan. ó ń dẹmọ fún ẹni. ọmọ láì jẹ yóò láì dá. àmì ìtẹ̀gbà tiẹ̀. ẹ̀wù chief ìfọ́ tẹ́ máa jẹ́ purọ́ fún yín ẹ ti fọ́ ní jù ṣé yẹ kẹ́lẹ́ ojú ìwọ̀n entertainment industry kẹ́ lọ máa ṣó gbogbo funny funny funny things ní kẹ́ lọ máa ṣó ẹ̀ <laughs> nísìnyí ok invariably òun sọ fún yín pé mo dàbí àwọn comedians yẹn nìyẹn o Ọlọ́run oh no but àwọn èèyàn máa ń sọ náà wọ́n lójú mi máa ń le wọ́n ní mo dàbí sójà. Hmm. Eh, ṣẹ́yìn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ojú yín máa ń le ni ojú yín máa ń le of course ẹ̀fọ́ nǹkan kan lè mí mọ̀ pé ìgbà míì tójú yàn bá ń le inú ẹ̀ lè dà so ẹja tún rò bẹ́yẹn. o padà gẹ́ẹ̀tì dialogue yẹn torí wípé ojú mi ó lè tán dúdú bọ́ sórí mi alójú ìlú wà ń bẹ o. Hmm, tó máa mọ́lẹ̀ gbòó. ó mọ́lẹ̀ ni <laughs> ah, èmi tí mo nice ah. fúnfún um, báyìí ni. ṣé táwọn nice. Ah. <laughs> ó dẹ̀ mú gbogbo ọ̀gẹ̀dẹ̀ tó pọ́n oko fọ́ọ̀rẹ́ mi tó fẹ́ bà mí lójú jẹ́ ni tó fẹ́ bà mí lójú jẹ́ ni. ẹ̀yin lè ṣe bí bàbá olóyè. kí ló dé tí ń lè ṣe bí bàbá olóyè. bàbá olóyè ele olówó tó fowó ṣàánú ó máa ń spoil àwa gẹ́ọ̀sì ẹni pé mo mo bọ̀ bá dùn pẹ̀lú àwọn pretty girls ni ọmọ nǹkan tó yẹ kó ṣe nígboro wọn ò ṣẹ̀ṣẹ̀ máa sọ fún ọ ó lawọ́ tó ah ìbá bàbá olóyè wàá pẹ́ fún wa. àpọ́nlé ṣe wá tó báyìí ó dẹ̀ fẹ́mi lórí kìdí ẹ̀ náà ah, kí ló dé ṣe akágọ́ọ̀mù wálé mi ni. akágọ́ọ̀mù ni chief ẹ máa ṣe àti máa lawọ́ díẹ̀ díẹ̀ ẹ ti áwọ́ jù. alásọjá owó wà ipò wà èèyàn wà kí lẹ tún fẹ́. èyí gan tún wá lẹ́nu pa ah, ajé. Ah, bí mo ṣe ń wo bíi bí mo ṣe ń wo bíi ah, inú ń bí mi ah, inú ń bí mi torí pé ibi ìdọ̀ ibi ìdọ̀ ó ti dọ̀ jù ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká kéré bọ́ síta torí pé àwọn ẹja kan wà ń ta yẹn wọ́n gbé dòdò lánú ni tí ọ̀rẹ́ mi wọ́n gbé dòdò fi. ìwọ ọ̀dà gbé nǹkan tá a bọ̀ jẹ dé ọ̀rẹ́ mi ní ta àbọ̀ jẹ ẹja tó gbé dòdò sẹ́nu. ọ̀dà ah. ọ̀dà ẹ jẹ́ ká tabayé. ìyá lé wa tabayé náà ẹ má lọ sí mi ẹ má lọ sí mi bàbá olóyè nìyẹn. ṣé mo tún rọ ṣe bàbá olóyè wo bí bàbá ọdẹ ṣe mí ní. o ṣe nọ́mbà ní. ẹ o ṣe nọ́mbà ṣé yà ọ. ọkọlá rẹ ẹ máa ṣe nọ́mbà ní gbòòrò. èwo ló ń sọ kí là ń sọ kí ló ń sọ ṣàkọgọmù wa yan ọwọ́ ti tèmi ni ṣé rárá náà ni mi ò ń fowó lẹ. ẹ filẹ rárá. èmi ò ń fowó lẹ èmi ò ń fowó lẹ. ẹ kì í nǹkan tuntun kò máa pọ̀ mí nǹkan o já sọ pé o máa replace o máa replace ààrẹ pẹ̀lú yàn. mo ti gbàgbé bọ̀ Aniki baby. Níkẹ́, chief nìyẹn o. Ah. Chief, ọmọ mi ni Níkẹ́, ẹ tọ́jú ẹ̀. Ẹ ṣàpá owó kékeré tẹ máa fún mi. Eh. Ẹ wọ̀ kókò ju èmi lójú kò ń ṣe owó títí sí mi. Ah. Ẹ lè máa fún òun lórí owó yẹn àgbà ọmọ tèmi ni. Ẹ má làwọn sí kẹ́ láwọ́ sí. Àwa àwa àwa, mo láìka ọmọ tó wáyà sí mi. Kí ni? Tọ̀písì, ọmọdé yóò ní pààyàn. Ilé ẹrù lábíjọ ẹ báwo ni jàre my dear hmm. ọ̀gẹ̀dẹ̀ ló pọ́n bí kinní báyìí a ṣe bó jẹ gan-an. <laughs> thank you. ní gbogbo ẹ̀ ń glita tó ń ṣáná tó ń ṣe gbogbo ẹ̀ ah. yìí ah, wo àdánwò rẹ ló mú wọn fẹ́ tún ẹ̀ ní gbogbo èyí tó ń sọ bẹ́ẹ̀ ni pé ẹ èmi ò náwó mi ò ń ṣe kiri irọ́ ló ń pa irọ́ ló ń pa ó ti yí ẹ̀ sórí tó bá ti farabalẹ̀ pẹ̀lú mi màá tọ́jú ẹ débi tẹ́rù ò ti níbẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ. ṣé pé ẹ tẹ̀ ń sáyé. owó wà lẹ̀ owó wà lẹ̀ bí yẹ̀pẹ̀. gbogbo ẹ wá kù sọ́wọ́ ẹ̀ tó bá ti mọ eré mi ṣe tó lè bá gbà jẹun. síbí mi gùn. èmi mọ̀ pé o mọ ọwọ́ wẹ̀. I have a very long spoon. Ah, very long spoon. Ah èmi ló ń bá wí yẹn wàá gbádùn mi tó ẹ ògbọ̀n mi kàn ní pé mi ò fẹ́ kíyàn tì mí gbọ̀ngbọ̀n mi ò ṣe kíkà start tó bá wò mí dáadáa wàá rí pé mo ti dàgbà díẹ̀ so tó bá fẹ́ start mi wàá kọ́kọ́ rọ́ mi àti mi síwájú gbọ̀ngbọ̀ngbọ̀n wàá wá yẹsẹ̀ fún mi pa wàá fi mí sí tù màá dẹ lóhùn lọ́wọ́ kan má lọ sí mo give and take lọ́rọ́ lé ayé o tí n bá ṣe mu wá kó má bá mi pàdé ẹ̀ ṣó ti gbọ́. ẹyẹ mọ sẹyọ sẹrí gbogbo bá ti rè ràn tó ti kún èmi ò jì í bá yín ṣeré ẹ̀mí yóò gbọ́ gbogbo ara yóò ṣe gírì. gbogbo iṣan tó ti fẹ́ kó á dìde. ẹ dáadáa mi àwọn bá a ti mọ̀ ṣe irú yín irú yín. ẹ ló ọkọ mi ṣé dáadáa ni báwo ni nǹkan ọ̀rẹ́ ẹ̀ ń kọ́ ṣé dáadáa lòun náà wà ṣé kò ṣe jọ̀gbọ̀n. gbé fún gbé fún kí n bá sọ̀rọ̀. Adéníkẹ́ ṣé dáadáa ló wà báwo ni gbogbo nǹkan ṣé ò fa wàhálà ṣé ò ṣe jọ̀gbọ̀n ṣé ò hùwà burúkú ń bẹ̀ yẹn o. Ọlọ́run ṣeun ọlọ́run ṣeun bàbá dáadáa ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ báwa ni gbogbo ẹ̀. dáadáa ni gbogbo wọn wà o gbogbo wọn náà tiẹ̀ ń béèrè ẹ dáadáa lọ́wọ́ àwọn mo ti jẹun sókè lọ́ntì ẹ̀ bí mo ṣe wí fún wọn nìyẹn o hmm. jọ ọkọ mi o wàá máa ṣe dáadáa o má jẹ́ ń gbèrè tìjú o ohun tó lọ ṣe lọ́hùn ni kò kọjú sí o má fa wàhálà má fa jọ̀gbọ́n wá wùwà burúkú rárá lágbára ọlọ́run wàá kéré ọ̀hún wá bá mi lábúlé ni mo fẹ́ kó jẹ́ kójú ta ẹlẹ́gàn ni o kójú ti àwọn ẹlẹ́gàn mo ẹlẹ́gàn pọ̀ ṣùgbọ́n kójú tì wọ́n ìwọ ló dẹ̀ lè dojú tì wọ́n. Hmm? ah o ṣe ọkọ mi ẹ eh, ó dáa o mo kàn ní kí n gbóhùn yín náà ní o ó dà màmá retí ìpè ẹ ó dàbọ̀ ah, ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run ò ṣe o eh, ọlọ́run ló ní kọ́ wá má dé nìkẹ́ kú o ọmọ mi ló ń hùwà burúkú mọ́ àṣọ mọ̀ pé òun hùwà burúkú bí eh, èmi ni mo fẹ́ jáde ìtọ́kàn mi balẹ̀ máa dé rí mọ́nú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mi ò ní lè jáde ìtìjú ò ní jẹ́ òun mo fẹ́ jáde báyìí tọkàn mi balẹ̀ ẹni dọ́dọ̀ yà sí kí ròyìn fún. Hmm. ẹ̀yin babes hmm. Hmm. ẹ ní understand bí mi ò ṣe dùn ah, àwọn guys yẹn gbé ṣùgá mi àwọn bòbó yẹn spain. irọ́ ni o. jọ bí èlò ló wà fún ẹ. àwọn guys yẹn náà wó àwọn guys yẹn náwó náwó ni wọ́n. wọ́n sọ̀rọ̀ jù èèlò gbọ̀ngbọ̀lọ́ fún ẹ. ẹ fẹ́ gbé ìtọ́ fún mi fifty thousand naira. <laughs> idiot girl ìbò fẹ́ sọ pé five hundred. wọ́n lọ fún ẹ wọ́n fún ẹ fifty thousand ló ń pariwo ah. fifty thousand naira. no no má blame ẹ ah, ah. ṣé àwọn máa ma fi titi ẹ̀ wé tà wá ni. fifty k mo pè fún yín wo jẹ́ kí n jẹ́ ẹ tán lálẹ́ ìlálẹ́ yìí láàárín gbogbo wa ibi tèmi àtàwọn ọ̀rẹ́ mi tájọ lọ wà ń bẹ̀ five hundred k lọ fáwa five hundred thousand naira. àwọn oníṣẹ́ sẹ́ẹ̀tì ẹnu gbòòrò náà five hundred thousand five hundred ah, thousand. ṣé ká èmi àwọn àti ẹ̀ka máa gba sẹ́mu owó ni. àpò náà àpò náà yọ àkèrè o àgbàgbé ah, <laughs> eh. ẹ wo pẹ̀lẹ́ mú mọ́ra <laughs> crayfishers kan fi para jẹ́ ká fi yẹn lẹ̀ kí ló dé ọ̀rẹ́ mi kí ló tó dúró ti níkẹ́. ah dénìkẹ́. ẹ ó yẹ kó dúró tì í ọmọ pé gé iṣẹ́ wà nínú géèmù yìí ni please ah. ó lè máa lọ fún ní àwọn ìṣàmọ nìkan lè kára mọ fifty kc ṣàmì tó máa gbé lóun lọ́wọ́ ń sìn ah. ó bá ti dúró tì í àwọn guys dey nice guys ni wọn máa tijú mi wọn máa ro tèmi mọ lára. ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ah, every time ọkọ ni màmá police ẹ òun náà gbọ́dọ̀ máa dá wà inú ibẹ̀ náà ló máa ti dẹ ọ̀gá ló máa ti ṣe freedom orí yẹn ah, sọ náà mi lè máa tẹ̀lé ṣóṣóṣó kiri orí yẹn sọ orí yẹn ah, sọ I got to free am ọdún náà wọ́n lè máa fún lówó tó pọ̀ owó yẹn lè máa tó títí ẹ ah, eh, ó ṣẹ̀ṣẹ̀ ìwànú géèmì díẹ̀ owó yẹn ò ti ní tó tẹ́lẹ̀ Ọlọ́run ọmọ wọn dẹ̀ máa gbó ọmọ yẹn ń gbó gbèrè ni wàá ṣe ń ṣe wèrè. mo jù kúrò bẹ́ẹ̀ ó lẹ́nìí ní náà ibi làwọn àjẹ́ ní kẹ̀ ṣé ká máa lọ ni. alpha níbi tó lọ ọ̀gá ìzẹ̀ṣọ́ ṣe é dáadáa. Ah, wọ́n gbìyànjú. mi ò fẹ́ gbọ́ gbìyànjú dénìkẹ̀ èlò gangan làwọn boys ń fún ẹ. five hundred thousand lọ fún mi. what. ṣúrẹ̀ yọ ní eléyìí pé ibẹ̀ kọ́ wa níbẹ̀ wà yìí wọ́n aṣọ ìwé gbogbo ayé máa ṣe fún fún má dùn kí ni ṣe ń sọ. a máa ṣe ayé yẹn fún yín rẹpẹtẹ. ìyá ó pọ̀ dapò níṣẹ́ dapò níṣẹ́ ó pọ̀. ẹ wá ẹ mọ̀ ẹ má fò anything they ever care for shall make all the abuse on us. Oh yeah, T-boy in the building. Ẹ wo àwọn yóò kàn gan, ṣé bá jọ wà ń bí dọ̀là? Mm-hmm. So let's wait till then. ẹ kò tí ì kí ni ẹ tún lọ dúró ẹ dúró ẹ báyìí ni i don't hmm. understand. how far now ah ah girls how far now ṣe ló ń doubt mi ni ah ṣe ló ń doubt mi ni. Ah, àárọ̀ tèmi bá tó ẹ mọ bóyá ń lọ náà yàlájẹ ni wíwọ́ wáì náà àwọn eléyìí ẹ máa lọ wọn àwọn eléyìí tó jókòó sí náà làwọn eléyìí o àwọn eléyìí àwọn lè máa gbé wa tó abayé àwọn eléyìí ló ń jẹ́ ó pọ̀ létí oyè kẹtì máa gbọ́ lẹ́yìn bá jọ wọ̀ gbòòrò ńlá ni àwọn eléyìí a small boy mighty ni wọn o torí tí boy ó wà lẹ̀ dàpọ̀ ó yà tú àlè tó wà lélẹ̀ ibú owó ó yà fílẹ̀ eléyìí sẹ́ẹ̀ sẹ́ẹ̀ ọ̀pẹ́ ọ̀pẹ́ ó ti máa òkè ó yàdà ó yàdà. ọ̀sẹ̀ rẹ̀ mi bèbí wà yìí hmm. mo fẹ́ máa dé ọ̀bá kan. Hmm. because um, ó bu bèbí ìtẹ̀ gbé wá fún mi nísìnyí orúkọ yìí dàbẹ̀ ní gbogbo wọn bu omi sílẹ̀ lójú kó má sọ̀rọ̀ síta látẹ̀kùn bí ìṣọ́fún lè má lè jìnnà báyìí. Ah! yé yé yé débìkẹ́ wọn ló lè ṣeré wọn ló mọ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ bá mi bà wọn jẹ́ ẹ jẹ́ kó mọ̀ ọ́ ọ̀rẹ́ mi ìwọ náà mọ̀ pé mi ò kí ń ṣọlọ́rọ̀ púpọ̀ àmọ́ ṣá dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ bá a bá dórí pápá eré ó sọ̀rọ̀ ara ẹ̀. ayé mi eléyìí challenge yìí o. Ah. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan wípé ṣé bí a ṣe máa wà ń bí dọ́là ó túmọ̀ sí wípé a ṣe jọ wà ń bí nìyẹn. gbà ẹ ẹ wàá ròyìn fún yín. Ah. wàá ròyìn wàá ròyìn fún yín mo láyé pé ojú mi ń wò bákan bákan ń disfocus. ṣé ìgbẹ́ ah, mi ló wà nílà ẹ̀pọ̀ àlàyé kó lórí ẹ̀já rẹ̀ ó wà ní China tó fẹ́ fò wá sí Portugal ah, ah, ibi tó wà ní hòtẹ́ lọ́rùn. ṣé ìdè wá ní. ó ti ń wá ìlú báyìí náà. ṣé kò sí tó kàn ní gbogbo nǹkan tẹ̀ sí owó yẹn ni kọ̀ọ̀kan kúdí. Oh, so gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀ bá ṣe ń ṣe gbogbo kíní ẹ̀ kò tí ì yẹ náà. kò tí ì yẹ máa fi ti bá. máa wọ̀ rí jẹ́ kí n pidán fún ẹ. ọjà ẹrù ló ń yẹ ipò ẹrù ipò ah, orí bó ṣe lọ yẹn tí bọ̀ ìṣó ara ẹ̀ lórí ìjókòó mo sọ fún ẹ bákan jáde mo sọ fún ẹ òkìkí àwọn eléyìí mo sọ fẹ́ pé sẹ́lọ̀ ẹnjìníà làwọn tó lọ́ọ́ jọ̀ọ̀kan lẹ́yìn ṣe lè wá ayé mi. máa wá tún gbogbo páìpù yẹn a máa tú gbogbo a máa tú gbogbo ẹ̀ tó dáadáa ọwọ́ mi náà fún dáadáa mo lè kó dání o. T-boy. ṣe ń kó rè. ó ti pẹ́ jóná bá tún kí ló ṣẹlẹ̀. ó ní kí n fúnra ṣe. Ah, àfihàn ẹ̀ ti pọ̀ jù mo mọ̀ pé neat boy ni ẹ kí ló dé gangan kò pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ ara tèmi ti wà lọ́nà. wàá mú tó sáwọn nìkan tó bad gan tábí mo tó ń kí ọmọ kan kíkò kí ọ àbí ògbẹ́sẹ̀ mi nìkan mò ń dá gbọ́ sáwùndì ẹ ni. Ah, ṣé ìjà tó ní dénìkẹ́ ni sáwùjà kan mọ ẹ bá àdùkọ. dénìkẹ́ wo. dénìkẹ́ ọmọ tí mo já yín tán. Ah! kí ni. dénìkẹ́ ọmọ tó ń ṣe mẹ́wọ́n mẹ́wọ́n yẹn. kí ni sọ fún yín náà mi kò fẹ́ já ẹ tán ni ọ̀rọ̀ ẹ̀yìn ọkùnrin ṣòro. tí n kò gbé débẹ̀ gbé débẹ̀ tí bọ̀ ọ̀rọ̀ yín ṣòro. Bébí débẹ̀. pé mo láìkẹ́ má lọ dà mí o. Tí bọ̀ ìwọ jí mi o, má lọ dè mí o. Wọ́n sì wú. Tàǹtàn, ṣòyí ní kẹ̀bí ìwà yẹn, kọ́kùnrin mẹ́wàá kan láìnà, màá gbogbo wọn. Kí ni? ọkùnrin ló máa sú ẹ máa lọ máa pera yín sí wá pera yín ọkùnrin mẹ́wàá mo sọ. ìyẹn wọn yẹn. ó wà lẹ ó gbalẹ lórí ni. ó tún gbóná jù ọdún. kìnnì omi ni baddest nìyẹn ìyẹn kẹ. ìwọ tó tún gbẹ̀yìn ẹgbẹ́ rẹ̀. ṣọlọ wá ìmì ni dénìkẹ́ ni wọ́n á tó a lè ní o. ọmọ tó ń wò yẹn iṣẹ́ lorúkọ ẹ̀. ìṣòro ẹ̀pọ̀ máa sọ wípé èrò ni táàmù júbà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ t-boy. òṣìlẹ̀ àgbàlẹ̀ ti jàtọ̀ òṣìlẹ̀ ti ìbò ti fa gbúyò àwọn ọkùnrin yìí ó ti fa gbúyò mo ti bọ ìyẹn mo dé ní kí o ṣì yẹn náà a máa pariwo bí ẹni tó ń nà là á mà ṣáwa nìkan la wà lóòótẹ́ òní a máa ṣe bẹ́ẹ̀ pé tírẹ́ẹ̀nì ń gbà bẹ́ẹ̀ kọjá ṣé èwo ni po po po po ikọ̀ ah, lọ cruise mi jẹ́ lálẹ́. bèbè ah, bèbè come now let's have fun. babe voice na no sound what has that got to do with me this an hotel kilo me baby come here let's go. calm down nisuru ṣé your mú bí voice ń call attention mi babe what's the meaning of all this Can you gbogbo nǹkan tó ń ṣe it's better put your ká ṣe nǹkan tá a because i'm going to collect my money you do it or not I'll collect my full money. Ah, why are you always concerned about money? Stop it now. Money is not the problem here. I'll sort you out. Don't worry, I'm coming. Just calm down. Well, baby, come here now. Kí ló ṣe boy? What's wrong with this guy? Ah. Uh-uh like I can wait calling my full money kò kàn mí èwo ni voice wò ni wò táà ni mò ń wò títà bá ti pé ò ní ṣe nǹkan kan mọ́ mi máa gbà fún owó mi kò sọ pé lè bá mi sọ sense. Oh, oh, oh, yeah, yeah, yeah, oh, oh, oh, oh, yeah, yeah, oh.

kí lè fẹ́ bí mo ṣe sọ ní sùúrù mo mọ̀ pé ṣé kí n dé four minute course ní ti kàdé ẹ̀ bẹ́ẹ̀. èso nǹkan tó hàpọ̀ nípa bàṣẹ ìyìnṣẹ́ tí wọ́n á bẹ̀ yẹn àkójọ ìdí tó rán wọn ó dẹ̀ bá rí kan àwọn oníkàwé náà wá dá tó wọ wá síbẹ̀ ni. ó ń pariwo tó yẹn ṣe yẹn ní wàá fẹ́ jẹ́ mẹ́rin. kó ká gbé mú sí i. ṣe ṣe àti máa yẹ mi rí ṣe ti ẹni jẹ́ mo dín jẹ́ àwọn ọ̀rẹ́ mi ní wọn kọlẹ̀kùn so mo ṣe wá sílẹ̀kùn wọ́n sọ àwọn ọ̀kan tí ò yé mi ọ̀tẹ̀ tí kọ́kọ́ sọ kan kò yé mi wọ́n tún wá tún ní ìsọ náà bọ̀ kò tí ì yé mi mo ní pé òkè tó bá tún wá. àwọn náà fẹ́ jẹ ń àbí. tẹ ò ní bàjẹ́ oníṣòrí ìyá mi ò ní dààmú o àfẹ́ jẹ́ ń ní. kọ̀ọ̀kan. èyí ò lè wá ń pẹ̀pẹ̀ sọ̀rọ̀ sí i lójú òrìrì ń fẹ́ kan tẹ́lẹ̀ náà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ipá yín ò lè ka mi. àmọ́ ṣá bísínẹ́sì làwa ṣe ń bì tẹ́ bá ti lè san owó irú owó tó ń san ó ti di ọ̀nà mẹ́ta bẹ́yẹn.

ní kẹ́yìn bá a pàfún bẹ́ẹ̀ ná irú irú orí burúkú nìyẹn àá ló fi ń pa ń bẹ̀ yẹn ìjọ wo ló dé ta ló gbé wọ lẹ́vù ta ló gbé wọṣẹ́ kò ní ṣe irú ẹ̀ mọ́. ó ti ẹ̀ máa ń fọ́tọ̀ gan. ọ̀run tó sọ yẹn tiẹ̀ ti pọ̀ jù owó ṣe fi wá wọ̀ ọ̀chẹ́ tábà máa sọ̀rọ̀ sí òyìnbó lórí burúkú ló kàn máa máa sọ kò ní jẹ́ ká sọ̀rọ̀ gbádùn adé òyìnbó sílẹ̀. òyìnbó wèrè wo ta ló kọ lóyìnbó ibo ló ti gbọ́ english wèrè tó ń sọ jáde lẹ́nu ìgbà tí wèrè ẹ̀ dé àwọn lágbá tíṣà fún un mú kó wá bá wa blend gbogbo ọ̀rọ̀ lórí burúkú tó bá ń ṣèdè tó máa máa ṣèdè bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ọmọ oko nǹkan ìsàbá mu jáde kò ní máa lọ dọ̀tí wa kò ní máa lọ bójú wa jẹ́ èyí bẹ́ẹ̀ nu ẹ̀yẹn tó ti wọ́n sọ dáadáa tó ti fi ń kọ́ ọlọ́bẹ̀ ìjẹ́ tó ti blend pẹ̀lú ẹ̀ ó wá rò pé òkè àwọn ẹni kóun fi bójú ẹ̀jẹ̀ ọlọ́run kò ní ṣe máa máa ṣiṣẹ́ rẹ̀ fún máa bójú ẹ̀jẹ̀ ọlọ́run. ẹjọ́ ẹ̀kọ́ níkẹ́ àkànṣe fún ọ̀tẹ̀ tí bá fi gold sínú orúkọ ẹ̀ ó ti di níkì gold máa mẹ́sọ̀ pé gold yẹn mo yọ. ẹ̀yin babes ẹ̀ẹ́dẹ̀ ìjọ nítorí ọlọ́run ẹ ṣáà pé mi kì í máa ń béèrè owó báyìí lọ́wọ́ yín nítorí pé eléyìí kan wà wọ́n jẹ́ǹtì ni tí n bá dẹ̀ ti fi lè rí owó yẹn fún àbúrò mi lẹ́nu yìí exam ẹ̀ ti bọ́ nìyẹn jọ nítorí ọlọ́run kẹ́ẹ̀dẹ̀ máa wo olówó kan tí mo expect tó bá ṣe ń wọlé báyìí máa dá padà fún yẹn jọ. wo torí òun ṣojú mẹ́nẹ́mẹ́nẹ́ òun bẹ̀bẹ̀ ẹ̀dẹ̀jọ́ ẹ̀dẹ̀jọ́ ẹ̀dẹ̀ṣẹ́gbà nígbà tó wá bèmí àti tọpẹ́ ní pé oníṣòro ilé oní pírọ́blẹ̀mù ilé kò fẹ́ máa gbé pẹ̀lú wa jọ nítorí ọlọ́run ṣó tún sọ fún wa pé o máa máa kó pírọ́blẹ̀mù fámìlì ẹ̀ sí wa lọ́rùn ni àbí kò yé mi pẹ̀yìn fámìlì mi ní ìdòwò kẹ wá fún wa lówó kí ni gbogbo nọ́sẹ̀nsì yẹn sìn. kò ń ṣe bẹ́ẹ̀ torí nǹkan tó ṣẹlẹ̀ ní mi ìṣáàyẹ̀ bá béèrè owó lọ́wọ́ yín rí ẹ̀jọ́ nítorí ọgbọ́n ẹ̀jọ́. but wọ́n bèbí kí ni problem náà. kí ni ìṣòro ẹ̀ gangan gangan àwa máa fẹ́ jáde a máa fẹ́ wá ṣe a máa fẹ́ ṣiṣẹ́ ọrọ̀ ajé lọ wàá sùn pẹ̀lú gbogbo pákéjì olórí burúkú tó yẹ kó gbé tẹ̀lé wa wàá gbé sórí iṣẹ́ àṣìyà kan máa jàǹfààní ẹ̀ àwa wá dé wàá máa fojú oníranù wò wá so wàá expect pé owó ìranù tá a padé yẹn ká tọ́ bàpò ká po fún ẹ babe kò lè work náà. kò tiẹ̀ lè work. ó ń ṣe irú ẹ ṣáàjọ because kò sẹ́ni tí mo tún lè lọ bá yín náà lọ. má bẹ̀bẹ̀. má bẹ̀ wá dọ́tọ́rọ̀ ọlọ́run ẹ̀bẹ̀ tó ń bí ẹ̀wà yẹn ó ń bí wa nù ṣeré jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ tó bá ti rẹ́dì tó fẹ́ máa bá wa jáde tó fẹ́ máa tẹ̀lé wa lọ ṣiṣẹ́ irú iṣẹ́ tá à ń ṣe tá à ń gbé gbogbo kìnìyàn tó ń là wá tó yẹ pé ọmọ máa làwọ́ náà kó má tẹ̀ tí ní customer to bad àwọn máa fún ẹ lówó a mọ̀ pé customer gidi máa wọlé tó dé máa sanwó wa padà but for now kẹlẹ̀ work ṣé gbogbo oúnjẹ tó wá ń jẹ́nu lé wa máa jẹ lọ ìwẹ̀ tó ń wẹ̀ máa wẹ̀ lọ oorun tó ń sùn tí wàá wúlò bí ẹni fẹ́ kú sórí chair máa sùn lọ tábàṣà nà ọmọ ọ̀dọ́ nu lé a máa tọ́jú ẹ máa fún lóúnjẹ adé máa jẹ́ kó máa wẹ̀ adé jẹ́ kó máa sùn. in fact o lè wẹ̀ o lè lómi bó ṣe wẹ̀ kò yẹ bọ́ nípa this thing kò sówó kọ̀ọ̀kan tá a lè fún ẹ kẹlẹ wá. kẹlẹ wá. o oh, baby. ah ah ọ̀gá. good good fúnra ẹ. kí ló ń jẹlẹ o ṣe wá wú lẹ́nu dé báyìí. báwo lè rí mọ. ẹ rí i pé ẹ̀yin méjèèjì ẹ̀ ní tìjú àgbàyà lẹ́yìn méjèèjì nígbà téèyàn need help yín tó dẹ̀ béèrè lọ́wọ́ yín pé kẹ́ help òun tẹ́ ẹ̀ bá ní ẹ máa sọ pé ẹ ní kí n ṣe pé kẹ́ máa fi èébú ara kẹ́ fi máa bú ọmọ ọlọ́mọ ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní da ọ̀rọ̀ sílẹ̀ fún on top waiting. but babe kí ni gbogbo ìsọkísọ tó ń sọ lẹ́nu yìí gẹ́ọ̀ yìí ní nǹkan tó lè fi jáde náà ó ní gbogbo pákéjì tó lè gbẹ́tẹ̀lé wa tó lè fi pawó wálé ó wá sùn síbẹ̀ ó kàn máa sùn ó kàn máa sùn bọ́ ló síbẹ̀ yẹn so expect ká jáde ká dé ká kówó fún un ah, kò lè work wo bẹ́ẹ̀ bára ń kan mi o. ó ń pẹ́ kára tó kan ẹ pa jọ̀ọ́ ṣé wọ nìkan ló máa kọ́kọ́ ṣiṣẹ́ tá à ń ṣe yìí ni ṣèbí iṣẹ́ tó ń sọ̀rọ̀ lé lórí ni gbogbo wa jọ ń ṣe àbí kí n ṣiṣẹ́ kan náà ni gbogbo wa jọ ń ṣe ni kí ló wáá dé títí tiẹ yàtọ̀ tó bá ti bí ọmọ títí ẹ kó o fi sídìí iṣẹ́ ìpè kó máa ṣe o èèyàn lòun ò bá yín ṣiṣẹ́ ṣé náà by force dandan ló fi ń báyàn ṣiṣẹ́ nẹ́dẹ̀ fi sílẹ̀ bó ṣe wù nìyẹn you see this thing you don't force people to do it yes it's a matter of choice oh john ń torí ọlọ́run babe èló ló pe owó tí à ń sọ yìí. seventy five thousand naira ni. <sighs> just seventy five thousand naira Ojo ò tì seventy five thousand naira. ọ̀lẹ́ kó sílẹ̀ tì. bẹ́ẹ̀ ni ó dẹ̀ lówó kan tí mo expect tó bá fi lè yá mi tó bá ṣe ń wọlé lè ní báyìí máa ń oh má mind torí èmi owó ti mi ì bá lè fún yàn mi kì í yá yàn ó gan ni tẹ́ ẹ̀ ń bí tèèzù ẹ̀ sí mi tí bá ṣe ń wọlé ń sìn màbẹ̀ ṣe ṣọ́ tí kò ṣe gan ni kò ṣe gan ni ìyá mi kò ní tán bí tó ti mú lágbára ọlọ́run ò ṣe kò ṣe gan ni. Ah, pẹ̀lẹ́. ò oh, ṣe gan ni ní kí o ò ṣe o. ó yà mí lẹ́nu o. 75,000. five thousand ní kí just seventy five oye oh, seventy five thousand yẹn easy. kí ni ní kí wèrè kí ni wèrè ní kí oṣù tó ń pè. gbogbo pákéjì tó lè fi ṣiṣẹ́ tó. okun ara ẹ̀ ìyẹn sì máa fìyà jẹ fílẹ̀. gbọ́dọ̀ gbé fún ṣé àmọ́ àkọ́bọ̀ṣe wà ní. a sanwó ẹ̀ pa nìyẹn eléyìí nìyẹn láìkè. ló ṣẹlẹ̀. alfa oh, jọ kí ló ṣẹlẹ̀ bí báyìí mo mi pe kí gangan ló ṣẹlẹ̀ bí báyìí àbójú mi ń deceive mi i don't understand. ojú ò deceive ọ̀rẹ́ mi nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí lẹ́nì chief ló ń ṣe surprise fún níkẹ́ ọmọ oko tó wọ fúnra ẹ wá sọ de èyí tó wá fi máa ga pálẹ̀ wa lórí ń bì báyìí. chief bẹ́ẹ̀ ni. chief akagan ọlọ́run ó ṣe surprise bẹ́ẹ̀ de fún níkẹ́ àmì òbí. o believe kini ẹ ṣe bí wọ́n fúnra ẹ ti débi ẹ wọ́n fojú ọ̀rá rí nǹkan tó ń ṣẹlẹ̀ farabalẹ̀ má kánjú rárá ṣé bèbè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ògbọ́n ṣọ́tá ọmọ yẹn ti gbàbọ̀dẹ̀ fún ẹ. Ah! ọmọ yẹn ti gbà bọ̀dẹ̀ fún ẹ wọn tó ṣojú bójú yógóró yẹn ti gbà bọ̀dẹ̀ fún ẹ. you know say you dey tell me that time. i hear you very well but you no hear me wella wella. Ah! <laughs> chimchim. how are you. <laughs> ẹ rọ sá ẹ máa rọ sá abẹ́ a. ẹ ṣe gan i really appreciate this. <laughs> ẹ ní ẹ ṣe gan ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gan ni mo really appreciate eléyìí ṣé jíjẹ gbogbo ẹ lọ. ó ń lọ ṣèlú everything lọ. anything tẹ bá fẹ́ nìkẹ́ béèrè fún. in fact. owó wà ńlẹ̀ owó wà ńlẹ̀ tá a máa fi jẹ tá a máa fi. ó pọ̀ ńlẹ̀ bí yanrìn o ẹ jẹ ẹ mu ẹ lá ẹ ṣe anything tó bá wù yín. ṣẹ́yìn. <laughs> Um, bó ṣe máa jẹ́ gangan ni bébì mi ti sọ yẹn torí wípé bí bébì mi ṣe wọkìn wọ́n ti fi ń tó létí pé after this place àwọn ṣì máa gbé wa dé àwọn level kan tí a ti dé rí. next level oh, special level. Oh, so mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ ṣé o thanks for making my day a special one ọmọ ọkọ we ah. love you eh. i love you all wọ́n ní yìnyín yìnyín kẹ́ni ó lè ṣe é oh, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ dání. no don't mention don't mention. àwọn kan wà tó jẹ́ pé wọn ò fẹ́ ká ṣoríire bẹ́ẹ̀ wọn ò fẹ́ ká dọ́là wọ̀ hmm, hmm. ṣùgbọ́n bébì mi make sure pé ah, gbogbo nǹkan tó bá ń ṣe nípa ti tèmi báyìí special, special, special. Ẹ òun ni ò mọ ìyá rẹ̀. Kò mọ bí ìfẹ́ ṣe rí lọ́kàn mi. Tó bá yẹ kó mọ ni kò tẹ̀ ní sọ̀rọ̀ rárá. <laughs> Ṣé bí mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná? mo ní ọmọdé tó bá mọwọ́ wẹ̀. ọ̀rẹ́ yìí ti ń bá gbà jẹun bí jẹ ṣe wá ń wò yìí á jẹ pẹ́pẹ́pẹ́ nítorí pé ó mọ weakness mi ó mọ ibi tí mo kù sí ó mọ ibi tí kì mí wà ojoojúmọ́ ló máa ń múnú mi dùn láàárọ̀ amúnú mi dùn lọ́sàn-án apamílẹ̀rín amúnú mi dùn tó bá di alẹ́ ara mi á yá gágá ṣé wàá rí tòru yẹn ah! ìyẹn ló ga jù ní gbogbo ara mi máa ń taná lẹ̀ ni ti dájú ni ò ṣe kú ìdájí ò ṣe kú rárá rárá rárá inú mi tó ń dùn ló ń bí gbogbo nǹkan tí mò ń ṣe fún ọ ọ̀rẹ́ hmm? ó dẹ̀ jẹ́ kó mọ̀ má jẹ́ ká ṣe ní kínní ẹ sọ nǹkan tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ tí fẹ́ ṣe fún ìdíyà mi. okay okay náà um, ladies ladies um, allow me to let the cat out the bag. Yes. okay. let it out. tí o bá sí idiot tó yẹ kó deliver machine yẹn lálẹ́ yìí òun ló fọkọ̀ but i tell you i tell you i assure you now okay. by this time tomorrow ẹṣin tuntun àsìntìyà rọba tó yí tó lélẹ̀ wà. Oh, DJ, Magic Kí ló ṣe? Wáyé tó wà bí? Kí ló sọ pé kó ṣe? Ó ní pé wọ́n ń dúró lọ́dẹ̀ ìbànújẹ́ wọ́n àbùtù. Inú wo ló bàjẹ́? Inú ẹ̀wọ̀n ni mo sọ fún kó bàjẹ́. Ó jẹ́ kí n máa fọ̀ sókè kí n máa yí lẹ̀ nítorí mi lọ́ra mọ́tò. Ayé lọ àpẹ. Lọ́dẹ̀ lọ́dẹ̀ lọ́dẹ̀ lọ́dẹ̀ lọ́dẹ̀ lọ́dẹ̀ yes mo mo ti ṣe gbogbo owó sí náà mo ti ṣe gbogbo owó sí i ó kàn wà wá ni náà ọjà tó dẹ̀ yẹ kó kó wá fún mi iṣẹ́ kó kó pé half of it ló kó wá mo dẹ̀ béèrè pé ètò kù ńkọ́ ó dẹ̀ ní àwọn gúúsù ń ṣì wà lórí omi wípé tí ọjà òun bá dé òun á kó ìtókù fún mi. ok dúró jẹ́ kí n pè padà jẹ́ kí n pè padà ṣùgbọ́n màá pè mo lálejò. Tọ́pẹ́ báwo ni? Kí ló dé kí ló ṣẹlẹ̀? Kí ni kò ní dé? Mo ní kí ni kò ní ṣẹlẹ̀? Ah, ah. Kí ló dé tí fọ́ ìṣẹ́ lè báyìí? Ah, mi ò ṣàṣẹ lẹ́ṣẹ̀ kan ti tẹ́lẹ̀ rí. Oh, ẹ ṣẹ̀ mí lẹ́ṣẹ̀ tì. Ẹ nà <laughs> Anyway, tẹ́yìn ò bá bá mi jà, èmi bá yín jà. Inú mi ò dùn sí rárá torí pé ẹ mọ nǹkan tẹ́ ń ṣe bẹ́ ṣe wá yẹn. Kí ni mo ṣe? Ìwà ìkàgbọ́dẹ̀ lẹ́rù bẹ́ ṣe wá yẹn. Tọ́pẹ́, ẹ̀mí wùwà dáa ṣé mo hùwà kàṣẹ́ ni yọ kò yé mi nǹkan tó ń sọ. ẹ jọ ẹ tẹ jẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ṣé mi ni mo introduce Denike sí yín abẹ́yìn lẹ introduce Denike sí mi. of course ṣé bọ́mọ ẹni Denike. oh ẹ̀wọ́ ló introduce ẹ ọmọ ẹni náà. oh did you just say pé ọmọ mi ni. wọ́n ló jẹ́ mọ́. Hmm, hmm. chief èmi ò tẹ mọ̀ pé lówó èmi ò mọ̀ pé lówó ṣé mo tí mo ṣe jẹ́ sí yín ṣá chief. ẹ ròdó mi tẹ́lẹ̀ yẹn. èmi èmi tèmi tọ́pẹ́ past yín ni ẹrú gbómi tẹ́lẹ̀ ní ẹsẹ̀. <laughs> ó tiẹ̀ ti dà bẹ́ẹ̀ torí pé mo rántí gbogbo ìgbà tẹ́ fẹ́ mi akágọ́ọ̀nù nìyí èmi ò tiẹ̀ mọ̀ pé lówó èmi rè bí ẹ̀ tiẹ̀ lówó àfi ká ẹ lò mí bí ẹni fẹ́ lùlù mi bẹ́ẹ̀ nígbà yẹn ẹ fún mi lówó kankan mo kàn tẹ̀lé yín bí òpònú tí ò ní direction so ẹ lówó èmi mọ̀ pé lówó ẹ wá ń ro òjò owó lédè níkẹ́ lórí lọmọ tẹ́mi introduce sí yín ọlọ́run jọ̀ọ́ má jẹ́ ń gbé oúnjẹ alẹ́ mi fọlọ́gbò jẹ ẹ wá ń fi owó ba tiẹ̀ jẹ́ gbogbo ìgboro wọn tó ń sọ ní jẹ́nìkẹ́ ẹ wá ń tẹ ojú tèmi mọ́lẹ̀ chief ẹ̀yin. ó jẹ́ kí n realize pé èmi ló ń jalè gbogbo ìgbà tèmi ń tẹ̀lé ẹ ò behave ò behave normal yóò ti nífẹ̀ẹ́ owó jù that's just the fact ó ti nífẹ̀ẹ́ owó jù because gbogbo ìgbà tá à ń sọ yìí ó ti kúndùn owó jù á lè lọ máa fi gbára dúró ọmọ táwa ń sọ̀rọ̀ ẹ̀ yìí power steering ni o power steering lọ́mọ yẹn òun ò kúndùn ogbó ó dẹ̀ ń fi kíní ìtẹ́mi lọ́rùn sórí ródó mi nìyẹn o bẹ́ẹ̀ ni tó bá fẹ́ gbọ́ fàtìlẹ́nu ródó mi because bí tẹ̀ ṣe wà igan gbogbo ìgbésí ayé mi mo ti gbélé lọ. ẹ jọ ọmọ náà ń bẹ́ẹ̀ ẹ bọ́lẹ̀ nínú ọkọ̀ yẹn kò ló sọ́ba lè dé mọ́ ó ti padà ságọ́ òwòye tipẹ́tipẹ́. a ti gba nọ́mbà Ọbalende fún a ti kún lọ́dà Ọbalende kò lè rìfà kò lè padà mọ́ nítorí pé ibi tó ọ̀dọ̀ mi ló máa wà títí ó fẹ́ gbọ́ kọ́kọ́rọ́ ayé mi mo ti gbélé lọ́wọ́ ibi tí máa kú sí lórí yẹn o bẹ́ẹ̀ ni. anyway èmi ò tiẹ̀ ní ẹ má jẹra mi ní ká má kọ́lé sórí ìdùn nǹkan tèmi bá wá bíbáyìí òun ni wípé ẹ fóònù yìí chief chief tí ẹ bá fẹ́ wàhálà mi ẹ mọ èmi tèmi tọ́pẹ́ o ẹ dẹ̀ mú mi dáadáa tí máa fẹ́ fa wàhálà mi chief ẹ gbé fóònù yín kẹ wá pe dé nìkẹ́ kẹ wá sọ pé ẹ̀yin chief o ọkọ tèmi tọ́pẹ́ o ẹ ti padà sọ́dọ̀ tèmi tọ́pẹ́ o ìlú tèmi tọ́pẹ́ lẹ fẹ́ máa lù ijó tèmi tọ́pẹ́ lẹ fẹ́ máa jó okùn ìfẹ́ tó wà láàrin èèyàn àti dẹ́nìkẹ́ ó ti já dànù ah. ó yẹ pé kẹ sọ bẹ́ẹ̀ fún. ẹyin ò possible ah gbọ̀ngàn tí mò ń gbádùn lọ́wọ́ kí n kú òun bẹ̀ ìlú títí ẹ ìlú títí ẹ̀kọ́ ló pè ah return job náà ń pè yẹn èmi ò padà sórí return job mi ò mọ bí tó ti gbà mi ò mọ bí tó ti re tó wá sọ pé kí n bẹ̀rẹ̀ sí ní lùlù a mọ̀ bóyá ó ti ya pàápàá má gbé yẹn wá o má gbé yẹn wá má tẹ èrò rárá mi ò lè padà sórí iṣẹ́ ẹ̀ mò ń gbádùn synchro tọmọ yẹn ń lù fún mi ó ń lù mí gidi ni tó máa dún kírìkírìkírì tí gbogbo ara mi máa ma gbọ̀n tó máa ma ṣẹ́gẹ̀rẹ̀ tí gbogbo ara tó ọmọ yẹn ó mọ̀ mí lù ọlọ́run má jò lù mí bẹ́ẹ̀ àwa ní padà sórí iṣẹ́ ìyẹn ò possible. ti fowó mi ṣe rán mi. irọ́ ọkùnrin kù gbòòrò hmm. jókòó kó ṣe fàájì. àwọn ta ni. a fìjà bẹ̀rẹ̀ onírànù ẹnu ló níbi ìtajà kàrà kò mọ kọ́kọ́ ṣe lórí bẹ́ẹ̀ kọ́bọ̀ ó máa ṣe gbọ́nran gidi sórí bẹ́ẹ̀dì yẹn tó bá yá tó ń jánu aròbí bóyá omi eré ṣe ọdẹ òpònú bóyá olóògbé mo ti dàgbà onírà máa lọ máa lọ Adénìkẹ́ tó mi. Adénìkẹ́ ìwọ mo mọ̀ pé ó máa wá bí náà Tọ́pẹ́ sọ fún mi kí ló ń ṣe lọ́dọ̀ ọkọ mi. <laughs> yes ọkọ ẹ. yes my husband. àṣé òótọ́ ló wẹ àwọn àgbà mm-hmm. tó ní ẹni agbójú okùnlé kò ju ẹni àgbà. Hmm. dénìkẹ́ èmi tèmi tọ́pẹ́ mo gbẹ́ ẹ léyìí tán ó wá fi ti sẹ́mi ẹyìn ó fi gé mi jẹ yàmàyàmá gbogbo ara mi a kò bá má jẹ wọ̀ dénìkẹ́ kò dùn mí o at all i'm not pained ṣùgbọ́n nǹkan tí ojú ẹni tí ó máa ń ṣe irú nǹkan tó ṣe yìí tójú ẹ̀ máa rí máa fi wọ́n ní gbòòrò ayé last thing tí mo fẹ́ sọ fún ẹ wàá wọ inú ilé yẹn lọ wàá lọ kó gbogbo ẹrù ẹ àti tó kéré àti tó tóbi you move out of my house ìyẹn nìkan kọ́ o wọ́n wá delete mi ní gbogbo mẹ́mórì ẹ mi ò fẹ́ rí ẹ mọ́ títí ayérayé ọ̀dàlẹ̀. <laughs> Um, wá ń bí padà síbi tó ti ń bọ̀ ọ̀rọ̀ ẹ lè sí kò ní dá kó o dàbí rédíò àsọ̀rọ̀ má gbèsè so jẹ́ fún ẹ lè sí ẹ ọ̀rọ̀ ayé ẹ lòdì you see your life ọ̀rọ̀ ẹ dàbí ẹni tí a fẹ́ sùn jẹ tó mépo tó gbọ́n sára bẹ́ẹ̀ ni nítorí wípé chief olóyèdè sì wọ́n wò yẹn yeah i mean my sweetheart ó ti get me ní apartment kékeré kan tí mo mama manage for the main time because a mọ orí ìwà tó lè wù torí pé àwa náà ti ń retí irú eléyìí láti ọ̀dọ̀ ẹ̀ àtìgbà tó ti ń ṣe gbọ́nkú gbọ́nkú ó yí ẹ ìwọ ò mọ̀ pé ó máa padà rí báyìí ó dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ nìyẹn èyí tó yẹ kó o gbà fọlọ́run ó sọ́ra ẹ̀dọ̀ta kalẹ̀ anyway for your information mo ti yànda ìwà àsílì ẹ tí ẹ dúró náà ẹni tó bá gbọ́ ẹ nígbà tó sọ pé ẹ eh, mo fẹ́ from my house I don't want to see you in my house ọmọ àgbẹ̀bí àwọ̀ lónílé ṣé nílé tó jẹ́ pé gbogbo yín ẹ̀ tó pan ìjọ dáwó gbà òun ló ti torí ẹ̀ pariwo báyìí ẹ ǹlẹ́ o ẹ fọwọ́ yín mú ẹ pàṣẹ fún jà lọ má jẹun bí ẹ pẹ̀lú ọkọ mi mọ́ ṣọ́sílá. Can you imagine a whole big girl like you? Well, well, I careless. Hmm? Better. Chill. Go share water. Go share water. Go share water. I don't go there. I don't go there ọmọ oko tó wá dé ìgboro tó máa ń ṣàkó wá ṣàkó ta ló fẹ́ máa ṣàkó fẹ́ máa ṣàkó mọ́. kọ́lẹ̀ rẹ̀ kó sì lọ kó sì lọ ẹ má tún lé nǹkan bá ní sí oṣù wọn bá dà sí ara jókòó wọn kí ni. lọ́lá wọn kò bá ló kó bá ní kókó sọ́mọ wa ló ti ní lára. ẹ dáwọ́ dáa. please kàn rọra ah, máa fọ́n tọ́ yẹn má lọ bá skin mi jẹ́. Ah, má tún fún tọ́ yẹn má fún ọkùnrin pé tọ́ yẹn má fún sí ẹ lára ẹ jọ̀ọ́ àníkẹ́yẹ ah, fọ́n tọ́mọ at least fún àmì ni mo páàkì ẹrù mi kò sí tó bá mi páàkì ẹnu ẹ̀yìn méjèèjì. ó jẹ́ bí o bá má páàkì ó bá ní kábẹ́ ó bá ní kábẹ́ kó wọ́n ló kó wọlé wọ́n ló kó jáde. ó wù mí láti lọ ó wù mí láti step up òun mo ṣe fẹ́ fi yín sílẹ̀ sínú ìgbẹ́tẹ̀ wa ṣó ti yé yín um, you know I'm always a nice person so if any one of you wish to join me you are free ok ẹ pè mí máa fún yín ládírẹ́sì. ó ti máa jà wèrè ó yà ẹ lọ. ọwọ́ ọwọ́ ọmọ tó kò dé ó dé kò tó wá ṣàkó lórí burúkú. gbogbo ìbúra iná àkìdí ni. ọ̀rẹ́ mi tó tún wá ń lọ nìyẹn ni ẹjọ́ mi náà káyè. gbogbo ìyá tó yẹ kó gbọ́ ọ lórí burúkú lè láti mọ̀ ní gbà. kò tó ń gbé ẹni sùúrù. mo ṣe mọ ọlọpọlọ ni. I miss you o. Oh, I miss this babe. Oh, babe. Ó mà ti lè lọ ẹ mo mọ èmi náà ń tẹ̀lé ni. ok ò ń tẹ̀lé. mo máa mọ àdírẹ́sì ibi tó ń lọ ọdún ẹni máa lọ máa gbé e because ẹ̀yin tẹ́ wà ń bì báyìí ojú yín bíi ti kòkò àbí bí àmọ̀tẹ́kùn ni bẹ́ẹ̀ dẹ ṣe wà yìí kò sí ìtò gba tèmi láàrin yín wọn nìkan náà ló gbédè mi mo dẹ̀ gbédè ẹ̀ sọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ máa tẹ̀lé wọn lọ that's fine ìwọ máa tẹ̀lé nísìn kó lọ ibi tó ń gbé kó wá fún mi information bí tó bá wà èmi náà máa tẹ̀lé because ibi tó mi bá ti ń ṣọ̀ báyìí lèmi máa ń gbẹ́nu sí o. èmi ò mú pa ẹ̀ o ṣe ti gbọ́. ọ̀rẹ́ mi bá mi bá mi get information yẹn o wọ́n dẹ̀ wá tẹ̀lé bí tálá fẹ́ fojú ìjọba. Ah, ah. Yes. oh my God. Wow. Sweetheart. Yes, baby. Mo hope you really enjoy it. Why not? I'm with my baby, so Oh. jẹ́ kí n lọ drop ẹ. Ah, baby i'm not so happy. what happened. you know yourself oh, at any time ló lè sọ pé o fẹ́ travel àbí nǹkan kan you know i always like being around you. fún kí ni mo travel for. iṣẹ́ náà. for iṣẹ́ can you listen to yourself for iṣẹ́ iṣẹ́ tí màá lọ ṣe tí màá fi take care ṣé kí n má take care mọ́. Well. Hmm? You need to. Exactly. Okay, this is what I will do. Definitely. Hmm. Iṣẹ́ máa ń wà lóòótọ́. Mo mm-hmm. mm-hmm. Next week, Saturday. Mm. Huh? Next week, Saturday. Oh, I can't wait. It's cool. Are you okay with that? Of course I am. Mm. 100%. See you soon there. Oh, see you. Wọ́n mọ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ìdálóṣèṣù wàhálà. Ah! <laughs> Eh, okay, baby. Um, Jiboye ṣé kìí ṣe ọmọ yẹn ló lọ jálẹ̀ ni. Adénìkẹ́. Yes. Ẹ̀hún náà ni olórí ẹ̀. o lẹ̀. <laughs> Wait, sorry, this is getting interesting. How? Jiboye. Huh? Fi irun mú lasọ. A ní kò jẹ́. Ṣé o ti gbà pé nǹkan tí mo sọ fẹ́ ń pa ọmọ yẹn? Kí ló sọ mu wọn tí ọpọlọ ní o? Brain mi lè lò sí tọ́jú. I'm serious ẹ̀ eh, Jiboye. I'm not joking. Mo ní mi rántí mo sọ fún ìgbà yẹn pé aṣẹ́wó lọmọ yẹn owó rẹ̀ ẹ̀yìn lẹ̀ ni anything goes ni yes o ti rí ìyàwó uh. you have not found a wife. máa tán ra ẹ jẹ tó bá fún ẹ ní nǹkan pé kò fi rún mú tí nǹkan yẹn bá ta sánsán ṣé ò ní jù sẹ́nu. òwò àjẹlẹ ìjẹkùjẹ ni. ìyókè lọ mí sì ní nǹkan tó ta sánsán ní mú tèmi èmi ò lè jẹ ṣé bó wọn ní mú ẹ ni. dìbò yìí kí ni sí ìgboro ni mi tí n bá dẹ̀ sọ̀rọ̀ fún ẹgbà pé confam ni. I've seen this girl uh-huh. with a lot of people àwọn tó decent àtàwọn olóòórùn ṣètùmọ̀ ìtumọ̀ yẹn ajá pọ́nbélé ni ẹni ò dẹ̀ lè rí kóòtù ńlẹ̀ jíbúyè kínú kó lọ kó sí lẹ́fà. lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹni tó bá dúró tó bá sọ wípé ajá lè èèyàn kan tó bá fẹ́ wá hẹ̀ǹdẹ̀ tó bá ní ìgboro lòun èèyàn burúkú ni wọ́n fọ̀rọ̀ ẹ̀ ṣebí torí òjò obìnrin ni tí wọ́n fúnra rẹ̀ bá jó obìnrin possibility wa kò ṣe nǹkan tó máa worst ju tiẹ̀ lọ since eh. tó ti sọ pé gbòòrò ni ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ọkùnrin lè mí obìnrin o ẹgbẹ́ ni ohun tó fa nìyẹn. o lè dísà láti níyàwó tó pọ̀ jù mí. and listen past èèyàn past èèyàn ni tó bá ti pàdé èèyàn nǹkan tó bá lè contribute nínú life everybody láti jẹ́ kó change to better person náà ni kò gbìyànjú ẹ̀ máa gbọ́ mi mo love ẹ̀ gan-an mo dẹ̀ rẹ́dì láti change ẹ̀ sí bó ṣe ń wọn èmi gangan tó bá jẹ́ pọ̀ rẹ ló jẹ́ síbi lóòótọ́ lóòótọ́ bó ṣe sọ wà á pawọ́ pọ̀ pẹ̀lú mi àjọ àjọ make it better. tí sori lẹ́kì sọ ọkọ̀ fún ẹ kò sí bá ṣe máa ṣe bòlò tí ò ní gbẹ bó pẹ́ bóyá ajá sì máa padà sí di ibi ẹ̀. ṣé o ń kọ́ ọ̀sẹ̀ ni. it's not a curse kò ṣe kọ́ so. wọ́n ṣépè fún ni. that's reality so òun try láti sọ fún mi pé tí n bá change ẹ̀ tó ń sìn tó bá di better person ó ì máa padà sí di èbí ẹ̀ ló ń try láti sọ fún mi so gbogbo nǹkan tí n bá ṣe ó máa waste. exactly. ọ̀rẹ́ right, please jẹ́ ká jọ wà nínú game together i love this babe and you understand it tó ń bá sọ wípé wọ́n love èèyàn gbogbo nǹkan tí bá lè ṣe láti rehabilitate ẹ̀sìn nǹkan tí mo fẹ́ ló mi ṣe seriously seriously just sit down ibi tó sọ pé àlọ́ nǹkan. ọ̀rọ̀ mi ò tà mọ́ hmm? ọ̀rọ̀ mi ò tà mọ́ no no just sit down kí ni nǹkan tó fẹ́ um, ṣe mí lóore. bó ṣe ń sọ̀rọ̀ yìí you are the last person tààrò bó lè sọ bẹ́ẹ̀. tí mo lè ever rò pé ó lè máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí. Ah! like ìwọ náà o máa ń wà active o máa ń jẹ gbogbo àwọn iṣẹ́ yẹn o mọ bó ṣe ń lọ gbogbo dídọ̀ǹdì yẹn like ìwọ náà máa ń try ẹ̀. ẹ wo ẹ wo ẹ wo ẹ jọ kúrò ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ ẹ kúrò lórí ẹ̀ ṣe ti gbọ́ ṣe rí kúnlé tèmi ẹ kún fúnra ẹ̀ òun gangan ni example ọkùnrin tó pé tó ń wọlé tó ń jáde tó pé gidi gan ah, bẹ́ẹ̀ ni. Bímbọ́ Bímbọ́. onímísọ́nárì. Adéníkẹ́ ah! ó tún ti yún ẹ ó sì wági aládùúgbò Déníkẹ́ ti dé o ẹ palẹ̀ ọkọ yín mọ́ o kó má bàa fi lánàá ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ń. kí ló ṣe ìyá òkè kí mo sọ fún ẹ kó àyíṣe kí ló ṣe tó ń kún kiri tó ń lọ tó ń lọ àbí tó ń kún kiri látara. àṣé kò sí lọ́la ṣé ibi tó ń lọ yẹn kò wà important yẹn ni ó dẹ̀ máa lọ kó fi mí sílẹ̀ èmi ló ń ṣọ́ nínú ilé ni. ó dà má bínú ẹnu èmi jáde lọ. owó bá wàá sọ̀rọ̀ tó ṣe é. Charles ló ń gbé. ìyàwó rẹ rèé. gbogbo àwọn bíi tẹ gbé mi dé àwọn tó pe àwọn lọ́dọ̀ gan wọn lè gbé mi lọ́bẹ̀ náà. ẹ̀ẹ́n ní oṣù mẹ́ta mọ̀ ló ló dé sílé. èmi máa lọ sà. pípọ̀ mọ́ lọmọbìnrin mọ́ kó lórí odò ń pọ̀ lọ́wọ́ adé tí máa mi pè fún ẹran. irú ìbéèrè tó béèrè kò tọ́ sí ọ lẹ́nu. àìná àìná àìná. gbogbo ètò òṣèṣeṣeṣe kọjá gbádùn tó bíríjì ọmọ nínú ilé ó ti gbọ́dọ̀ o. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni pápá lórí ọ̀rọ̀ olóbìnrin dé yìí tó bá wù mí mo lè kọ́dà èyí tọ́wọ́ mi ò tó wọ́n fi gọ̀gọ̀ fà á. iye náà ti ń gbé wa lábẹ́ aṣọ. bó bá ṣe pé ẹ̀yin mọ ọlọ́run tẹ́ ẹ fi bẹ̀ ẹ nílò ká ọmọ ọlọ́mọ mọ́lé níbi tí mo fi pamọ́ sí lọ́hùn. ó ṣe ìwọ ló yẹ kó wà nínú situation báyìí. ẹ ti ṣe ẹ ti mú jẹ ilé ìjẹsẹ yìí ló máa dáṣe mọ yín tọ́ bá tiẹ̀ kọ́kọ́ fẹ́ ṣe ìyàwó kó ṣe mẹ́rin pọ̀. ó fẹ́ máa bá wa pín nǹkan tí òyìn tí ìtawọ̀ ní nǹkan pín. mo forun dun ẹ̀yin méjèèjì yìí mo fẹ́ tóṣù rẹ̀ fà. wọn ò sì wá bẹ́ẹ̀ dà láàyè kankan dáa tí ọ̀dọ̀ wọn bojú ọ̀run bójú bá fẹ́ rọ̀ afẹ́ ni ara bá fẹ́ sán ìwọ làárọ̀ wà sán pa aláwọ̀ kan ní nísìn ìṣèwọ̀n mú ayé kankan kankan bí ìgbà tó pé ogun láyé. ọ̀lọ́sọmọ́dì gbàbọ́ lọ́wọ́ mojo. orí mú bí bẹ́ẹ̀ bá sọ́ra á ti ìsẹ́gbẹ̀tì. kábíyèsí mo wọlé ní èsì ah, gbóyin wọlé tá láyé tá kọ́ lùdó òmùwẹ̀dá. see my God. Glassy. Rumor, rumor, rumor, glassy, oh. Rumor. Rumor, rumor, rumor.